sinmi àìtọ́ nílùú akànjẹ̀gbọ̀n ó ṣe bí inú ilé adìẹ ń dẹ̀tùnú bó bá ṣe bí àparò ní àbáyọ òkò lọ òní ìyàwó olúọdẹ mi ọmọ egun jẹ mi adéjìkárẹ kú ẹsẹ gbogbo kìkì bàtà. ojú pé ní ọkọ ọdẹ àbẹ ọdẹ ló gbé ló gbé ló gbé ẹni tó wọ̀ sòsò tó gbà yàwó ọ̀dẹ ọ̀rọ̀ ló gbé ẹni tó wọ̀ sòsò tó gbà yàwó ọ̀dẹ ẹni tó wọ̀ sòsò tó gbà yàwó ọ̀dẹ ọ̀rọ̀ ló gbé. Abada. àfọmọdá ńlá gara ah, bí wọ́n ní ìran ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ ọ̀yà gan ni ọmọ yeye báyìí nílé aládì ah, bí pẹ́pẹ́yẹ bá ń ròde ìmọ̀ ọkọ̀ ọmọ ti ẹ̀dà síwájú ni bẹ́ẹ̀ ni ìyẹn ròde ìmọ̀ ọkọ̀ ọmọ ti ẹ̀dà sẹ́yìn ìjímẹ̀rẹ̀ bímọ ó gbé tiẹ̀ sáyà ọfọwọ́ rẹ̀ sábíà ìbá ìtàlẹ̀ bímọ ló ṣe kúkú ọmọ ah, ọtún retí sunkún ẹ̀rí bí ọládẹ́kọ̀jú sunkún ẹ̀rọ ọmọ pọ̀n mo fara àgbàrá mo bá wọn fẹ́ràn ògbóró torí ọmọ ọmọ ọ̀hún wá dà wò ó Elédùmarè ọládẹ́kọ̀jú ń lọ nùún o torí ọ̀sà bó o lè gbèmí sẹ́bí bó o ṣe bá mi. awo ọ̀rọ̀ rẹ yé mi dáadáa èmi awo ìwọ awo báwo bá di méjì á di mọ̀lẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀. Si ẹni mọ̀ yìí ò mọ̀ yìí adífá fún Ọ̀rúnmìlà tí lọ́ọ̀rì kọ́fá lọ́dọ̀ àmúsùn ọmọ rẹ̀. bẹ́ẹ̀ ni àmọ́ ifá eléyìí ti sọ̀rọ̀ ọyọ̀ kò mọ́ òkun ifá lọ́lọ́mọ yọyọ nìyí ọlẹ́ẹ̀bímọ tó pọ̀ tó jẹ́ wípé kò sí ẹ̀dá alààyè tí ó lè kayọ ọmọ tẹ́ bí afẹ́ntọ́ bá mọ iye yanrìn tí ń bẹ létí òkun lókù ifá tún tẹ̀síwájú ọlẹ́ẹ̀ ti bímọ ẹ̀yìn ọkàn tí ì mọ̀ ni ọmọ ẹ dákun ṣé ojú ayé mo ti bí ni àbójú oorun ìṣẹ̀lẹ̀ ayé mo bí sí ni àbọ̀run. ifá ń sọ fún mi pé ẹ̀yin nìyá àná ẹ̀yin nìyá òní ẹ̀yin náà tún nìyá ọ̀la àná wa bímọ tiẹ̀ ò bí lógúnlógún òní náà bí tiẹ̀ ò bí lọ́gbọ̀nlọ́gbọ̀n ọ̀la nìkan láti ìmọ̀ tí ó foyún inú ẹ̀bí ẹ ti bímọ ẹwọ awo san báyìí láàrin ajínigbó ní pẹkọrọ ẹwọ ẹ ẹ mọ gbogbo ẹ ń bẹ fún mi pé ìtẹ́ ń lọ báyìí ìtẹ́ ń lọ báyìí ẹ sọ tí bá ń bẹ ń di ẹ gangan. mo ti mọ̀ pé ò lè yé yín ẹ̀jẹ̀ àfẹlẹ́yìn ọ̀lẹ́ wọ́n bá dojú ṣoṣo fọ̀rọ̀ ọ̀la ẹ̀jẹ̀ aṣọ ti fà pẹ̀lú ẹ̀bọ̀ gangan. kódà èmi ni ifá lòun ọgbà lọ́wọ́ mi. ifá ní àwa ó idẹ àwa fi rọ èèyàn lẹ́yìn tá a bá rọ tán òjé ìdẹ yìí lẹ́ẹ̀mọ́ wẹ̀ fún pẹ̀lú àgbo tí mo bá ṣe fún yín inú yín ọ̀wà máa dùn ẹ máa jó ẹ máa yọ̀ bẹ́ẹ̀ bá ti ń wẹ̀ fún ẹ máa jó. ọmọ kékeré mo ti wẹ́ dé o mo ti wẹ́ dé àgbàlagbà mo ti wẹ́ dé o mo ti wẹ́ dé koríjẹ́ ń rọmọ wẹ̀ lókun o mo ti wẹ́ dé ọ̀rúnmìlà jẹ́hùn wẹ̀fọ́ ọmọ o mo ti wẹ́dẹ́ èdùmàrè jẹ́hùn wẹ̀fọ́ ọmọ o mo ti wẹ́dẹ́ ọmọ kékeré mo ti wẹ́dẹ́ o mo ti wẹ́dẹ́ àgbàlagbà mo ti wẹ́dẹ́ o mo ti wẹ́dẹ́ kórí jẹ́hùn rọmọ wẹ̀ lókù o mo ti wẹ́dẹ́ èdùmàrè jẹ́hùn wẹ̀fọ́ ọmọ o mo ti wẹ́dẹ́ ọ̀rúnmìlà jẹ́hun wẹ̀fọ́ mọ́ o mo ti wẹ́dẹ́ ọmọ kékeré mo ti wẹ́dẹ́ o mo ti wẹ́dẹ́ àgbàlagbà mo ti wẹ́dẹ́ o mo ti wẹ́dẹ́ koríjọ́ ń rọmọ wẹ̀ lókù o mo ti wẹ́dẹ́. ṣe báwọn sì wọ́n wáyé aládé mo ẹsẹ̀ wẹ̀lẹ̀ ká lè bọ́kàn gbé pẹ́. àwa wádìí rí àwa ò ká lè rọ́bà fẹ́ o. ṣẹ̀wẹ̀lẹ̀ ṣẹ̀wẹ̀lẹ̀ ká lè rọ́mọ gbé jó. àwa wádìí rí àwa o. ṣẹ̀wẹ̀lẹ̀ o. àwa wádìí rí àwa o. ṣẹ̀wẹ̀lẹ̀ o. àwa wádìí rí àwa ò ká lè mọ́kàn délé ẹṣẹ́ wẹlẹ̀ ká lè rọ́bà gbé pẹ́. àwọn àwádìí rí àwa ò ká lè rọ́bà fẹ́ o. ṣẹ̀wẹ̀lẹ̀ ṣẹ̀wẹ̀lẹ̀ ká lè rọ́mọ gbé jó. àwọn àwádìí rí àwa ò ṣẹ̀wẹ̀lẹ̀ o. àwọn àwádìí rí àwa ò ṣẹ̀wẹ̀lẹ̀ o. àwa wádìí rí àwa ò ká lè mọ́kàn délé. ṣẹ̀wẹ̀lẹ̀ ṣẹ̀wẹ̀lẹ̀ ká lè mọ́kàn gbé pẹ́. ọ̀rẹ́ mi obìnrin ló gbajúgbajà nínú iṣẹ́ òǹdìrí yìí ṣé wà la fẹ́ ní òní ni àbẹ́wà abẹ́rò òfẹ́ la fẹ́ sọ pé sọnù lára ọ̀sùn àbẹ́wò. ó dáa lọ́mọbìnrin lóòótọ́ ṣé bójú yẹ lórí lórí ṣe gbà fojú etí dáa lẹ́gbẹ̀ẹ́ orí méjèèjì nílédùmarè ṣe fi síbẹ̀ àmọ́ o bílédùà bá dání tó dání ládàá pé tó dání ládàá tán tó dání láì lálébù kankan tó wá wò sùn tó fọmọ jẹ irú orí bẹ́ẹ̀ níyà ṣé wọ́n fẹ́ sọ pé irú orí bẹ́ẹ̀ ò dáa ni. ọ̀rẹ́ mi nǹkan mi mà lè ní í ó ṣé wípé ọ̀sán òbí mọ àwádìrí àwa ò ká lè rọ́bà fẹ́ o ṣẹ̀wẹ̀lẹ̀ ṣẹ̀wẹ̀lẹ̀ ká lè rọ́mọ gbé jó. àwa àwádìrí àwa ṣẹ̀wẹ̀lẹ̀ o àwa àwádìrí àwa ṣẹ̀wẹ̀lẹ̀ o àwa àwádìrí àwa ò ká lè mọ́kọ délé ṣẹ̀wẹ̀lẹ̀ ṣẹ̀wẹ̀lẹ̀ ká lè mọ́kọ gbé pẹ́. kádà òdì àdáni ìtànà kí ni òṣojú mi tó bá jẹ́ tọ̀bọ ni mo lè sọ díẹ̀ ń bẹ́ẹ̀ ta ló sọ fún ọ pé ò ní bímọ àlọ́ ọ̀gọ̀ ọtí ẹ̀gọ̀ lọ́kàwọn rodò lọ́ọ̀rẹ́ japa wálé ìwọ́rọ̀ ọmọlẹ́yìn èjò rí àkókò adìẹ tó o sì ríhun kì í lọ ọmọlẹ́yìn bí àgbébọ̀ tó bá gbọ́ pa ọjọ́ lọ́kàn. ọ̀rẹ́ wa amúnijàmúni abúnijàbúni èwo ló ní bọ́n bẹ́ẹ̀ kí ló fèpè tó ń sẹ́fẹ́ ní ẹlẹ́ni abíwọ̀ ló wà ń di ọ̀rọ̀ rẹ̀ ni. èmi bò ó aṣọ àgbà tó tẹ̀ mọ́lẹ̀ ló nípa ìyàwó irin lọ ẹni tó bá sì ní kí la ṣe òun là á ṣe hàn wọ́n fàyè hàn nù. awù kí ló lè lára ẹ tó bẹ́ẹ̀ ìwọ̀n gbàràn mi dẹ lẹ́rù a lè ní ká pè ọ́ ní àbọ̀kọ̀ ṣáájú. èyí ó bá wù yín ẹ pè inú méjèèjì ohun tèmi sáàmọ̀ ni wípé òkú ajá kì í gbó o òkú àgbò kì í sì í kàn òkú adìẹ tó o sì rí hun kì í kọ kékeré nké o ìràwé tó bá sì fi ojú dodo yóò fi rẹ̀ ṣòfò ni ó dolúwo orun jìwúrò. ṣé pé òní jó bímọ náà. Mm. ifá ní bàbá gbẹ́pẹ̀lẹ̀ sàn lè ní gbàgbà ibi pẹlẹbẹ náà ni ó fi lélẹ̀ nǹkan tí ifá ń sọ náà ni ifá ń sì ń sọ. awo kí ni ifá ń sọ tẹ̀ ń pe ifá ń sọ tẹ̀ sáà ń tẹnumọ́ kan náà ebi arínúròde olùmọ̀ràn ọkàn lẹ́ pé fa. bẹ́ẹ̀ni èyí ti wá ṣe wọ́n ní ìran ọmọdé níná ní apó bágbẹ̀ bá kú ọmọ àgbẹ̀ a sì jogún ọkọ́ bálàdé ò bá sílé ọmọ wọn ní jogún ẹbù èyí ti ṣe awo kí ló dé tèmi ò ní lọ́mọ lókè ìpẹ́. olúọdẹ mi ó bímọ ah. aya rẹ̀ ó gbóbìnrin àbúrò yóò bọkùnrin àbíyè kò ní fọwọ́ sùn nù gírí gbígbẹ ifá lọ́mọ ó yìn yín ká bí yindínyindín ní ẹ wá gbọ́ o ifá lẹ́ẹ̀ ní sùúrù o ó ní kẹ́ ẹ mọ̀bà àfi wàdùwàdù bá nǹkan tó fẹ́ tẹ̀ wá lọ́wọ́ jẹ́. àwo àwo ìgbà ẹ̀rùn ń lọ ìgbà òjò ń lọ ọyẹ́ dé kùrukùru bojú ọjọ́ ẹni ká dísà ìjò ẹ dákun ìjọ wo gangan la fẹ́ rí ju ọ̀hún pa náà mo dárò palẹ́ torí pé kí n lè lọ́mọ láyé mo kun àjà ló sùn torí kí n lè rọ́mọ pè ránṣẹ́ bàbá mọ̀mọ́ jàṣẹ́jẹ́ mo jàṣẹ́jẹ́ jàṣẹ́jẹ́ mo bá wọn jọ̀ fún ẹ dákun ijó gan lọmọ òun ò dènà bí babaláwo èyí ò bá wí wọn lọmọ ń bẹ lára mi bí yín déédéé bí mi ò bá sọ̀rọ̀ wọ́n sọ pé ọmọ ló yí mi ká ijó gan lọmọ òun ò dènà ṣé ó dìgbà tèyí bá tán lẹ́nu mi kọ́mọ òun tó dé ni ah, ah, gbogbo ibi tọ́mọ bá sì wá ẹ̀ sì pé kọ́mọ ọ̀bọ̀ nísìn èmi ah, láde ẹ̀ ti dákun ṣàánú mi kí ló dé. ìyá wa ìyá wa ṣé ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ fún ẹ ní sùúrù ni sùúrù tó kù tẹ́ẹ̀ ní òtó ìtẹ́yìn tí ń níbọ̀ látẹ̀yìnwá bó tilẹ̀ jẹ́ pé ilé obìnrin ìpé sú àmọ́ ṣá obìnrin kan tọ́lọ́ ń sàlẹ́sà nínú àbẹ́ẹ̀ gbọ́ ọlọ́run ó sì ń lọ́mọ lókè èpè àmọ́ ẹ ṣe sùúrù ẹ ṣeun gan. a ó tún gbà. fa ogbe. àṣẹ. ọ̀pẹ̀lẹ̀ ó sùn yín bọ̀. àṣẹ wa. Mm, ẹ kú rìn mm, ẹ palẹ̀ mọ́ ẹ palẹ̀ mọ́ ẹ wá mọ́ lọ yàrá àlejò ẹ fẹ̀gbẹ́ lélẹ̀ mo bá dàrọ́ la kẹ́ ẹ tó mọ́ gba ìlú yín lọ ògùn tó bá tún kù àjẹsọ àjẹsọ àṣẹ mo dúpẹ́. ojú máa rí ní ọmọ. àṣẹ àkó rìn. wẹ̀lẹ́ bí akùn ẹ ṣeun ẹ̀yin ọkọ mi yóò dáa fún yín. elédùmarè la ṣẹ̀dá orí ọ̀rúnmìlà lolùtọ̀nà títọ́ orí ẹni sọ́nà nígbà gbogbo orí yín ó dorí owó o orí yín ó dorí ọlá orí yín ó dorí ọlọ́rọ̀ nígbà gbogbo ẹ ṣeun ẹ̀yin ọkọ mi ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ mọ̀ sí eyín ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣé o. ǹlẹ́ o ǹlẹ́ ẹ̀yin ọmọ gidi rèé o ṣàlàáfíà ni ilé ńkọ́ ǹlẹ́ ṣé o sì ta rí yín. kò sí nǹkan kan ìyá wa mọ̀ láwárí. ọmọ ah, ah, jáde ọ ah. jáde ọ lọ yọjú sáwọn ọ̀rẹ́ rẹ kan ṣé o sí. kò sí nǹkan kan <laughs> eh, bàbá. ẹ̀yin àgbà náà lẹ́pá lówe pé bọ́mọdé bá dúpẹ́ orí àná yóò rí mi gbà mm-hmm. ìyá wa sì ṣe wá lóore tó pọ̀ lálẹ́ àná. ọ̀pá mi. Ah, ẹ ṣeun bàbá ẹ <laughs> ṣeun ah, ìyá wa ló ṣerun fàbúrò mi lálẹ́ àná irun ọ̀hún ó dáa ó rẹwà kódà wọ́n tún bá a kó lẹ̀kẹ̀ sí wọn sì gbowó kankan lọ́wọ́ rẹ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ rẹ̀ níbi tí wọ́n ti mọ́ ń ṣeré òṣùpá lánàá òun ló gba iyì jùlọ bẹ́ẹ̀ bá rí bí ti rí lójú rẹ̀ sí lójú rẹ̀ rí rẹ̀ kété báyìí ah èmi àtọ̀rẹ́ ẹ̀bí wà rò pé ó yẹ ká wá dúpẹ́ lọ́wọ́ ìyá wa. Ah! ọmọ dábàá ah! ọmọ ṣe bẹ́bẹ̀. Ah, ìyá wa o. ìyá yín náà ló dé. ẹ lẹ́ o <laughs> ẹ rárá o <laughs> ẹ dúró náà ẹ̀ẹ́lẹ́ bóòlù ẹ̀kú rìn ẹ̀kú òde. àwa rèé ẹ dákun ṣé kì í ṣe ẹ̀gbọ́n ìwà lóye rèé. bẹ́ẹ̀ni. ẹ dákun ṣé ń wọ̀n ṣẹ́ o. àbí irun tí mo dì fún ìwà lóye ṣé ọ̀dà ni. ṣàìdá bíi ti bó ìyá wa inú tó jẹ́ pé rẹwà torí rẹ̀ náà láti ní àwa dúpẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni irun òun dáa inú wa sì dùn hmm. elédùà ó mú inú yín dùn. àṣẹ. lágbára lọ́wọ́ elédùà ẹ̀yin tẹ̀ ń dirí adìyẹ àdìgbà yìí ọlọ́mọ láìpẹ́ láì jìnnà ọlọ́run ó yọ̀ǹda ọmọ fẹ́yìn náà. <laughs> ẹsẹ̀ ò yá wa. Hmm. àṣẹ o àṣẹ. àṣẹ. àṣẹ. yá wa àbí nǹkan kan wà tẹ́lẹ́dùà ò lè ṣe ni. kò sí kò sí tí ò lè ṣe. ẹ lè. a padà wá kí yín. ẹ ṣe àfòbú ẹ ṣe wọn o ẹ ṣe wọn o ẹ kílé o. Hmm. kò sóhun tẹ́lẹ́dùmarè ò lè ṣe àmọ́ ohun tí ò ní ṣe ló pọ̀ hmm. àfi èrò àwọn ẹ̀dá ọ̀tọ̀ ni èrò olódùmarè ọ̀tọ̀ ní gbà mí nítorí ẹni tó ń tọrọ owó lọ́wọ́ olódùmarè bí ó bá tètè ṣe fún yóò mọ̀ ṣe bí ẹni pé olódùmarè ò gbọ́ ìwúre òun ni ó sì lè jẹ́ owó ọ̀hún náà ní òun kọsẹ̀. bẹ́ẹ̀ ni ìdí tí òfin ní ṣe nù torí kò ní fẹ́ kó nítàn òun fẹsẹ̀ kọ látara òun elédùnmarè ẹlòmíì ó sáré sáré yóò wá òkèké àmọ́ elédùnmarè ò ní ṣe fún un torí pé bó bá ṣe fún un bó bá ní òkìkí náà tán tó bá tàn bí ìràwọ̀ ọmọ aráyà ti bomi pa ní ẹ̀ṣọ́ rẹ̀. Hmm. òótọ́ ló sọ ẹ̀dẹ́ lọ́rọ̀ olódùmarè ọ̀rọ̀ rẹ ló wá jẹ́ kí n mọ̀ wípé ẹni ń wọ́ ọmọ lè má rí bí ẹni tí ò sì wá bí ọmọ ti pọ̀ lọ́ọ̀dẹ rẹ̀ rẹpẹtẹ. ó ga o àmọ́ ṣá k'Olódùmarè tètè dẹ́ni tí ò rí bí lóhùn o. àṣẹ o kórí ó má yà wá lágàn ṣe ń bá mi kó jẹ́ àárọ̀ ọmọ gbẹjọ ọmọ ṣe pàtàkì o ọmọ ṣe kókó ọmọ ní iyọ̀ ayé o bẹ́ẹ̀ ni ọmọ ní iyọ̀ ọmọ lẹ yẹ. olú ọdẹ mi <laughs> eh, ṣe gbádùn oúnjẹ òun dáadáa. o ṣeun arànre ni ó gbà. àṣẹ arànre ti gbà. <laughs> ẹnu wa ò sí ní kọtọlá. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. àmọ́ baálé yìí ọ̀rọ̀ kan mọ̀ wá tí ń jáwọ́ jọsẹ̀ náà nù. Eh, ẹ̀yin oúnjẹ náà ni mọ̀ràn wà eh, pẹ̀lú oúnjẹ aládìídùn tó ṣe fún mi bẹ́ẹ̀mi náà bá tẹ́tí lẹ̀ tí mo bá gbọ́rọ̀ rẹ eh, kò léèwọ̀ ẹ̀ mọ̀ ń gbọ́. <laughs> baálé mi ọ̀rọ̀ tọmọ kékeré ń sọ láti rọ̀lẹ́ òun mọ̀ ni àṣé gbogbo ayé ló ti mọ̀ pọ́sùn òrí bí gbogbo èèyàn ló ti mọ̀ pọ̀sùn òrí pọ̀n bóyá orin ọládé kojú wọn fi ń búra wọn níbi ọmọ mo wá rò títí mo rò débi pé orí ọmọ ní ipò ọmọ wáyé baálé mi ẹ dákun ló mọ̀ fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ẹ dákun ẹ sì fẹ́yàwó lé mi bẹ́ẹ̀ bá fẹ́yàwó lé mi bóun bá bá kọ àbírú ó ṣeé ṣe kémi náà bá bọ àbíyè baálé mi dákun fẹ́yàwó lé mi káyóyé fẹnu àgàn pè wá mọ́ dákun. Hmm. Adékojú o ṣeun ọ̀kárẹ̀ mọ̀ràn rẹ dà ó dá ó dùn létí mọ̀ràn ìmọ̀ràn àmọ́ kò ṣeé tẹ̀lé. Ah ọ mọ̀ wípé ẹyọ kan ṣoṣo báyìí lobìnrin dùn mọ́lẹ́dì ọkọ ni. Ah. bẹ́ẹ̀ ni bọ́ba ti di méjì àdòjòwú bọ́ba di mẹ́ta dẹ̀ta ntúlé bọ́ba di mẹ́rin wọn àdìkà bóbìnrin báyìí pé márùn lọ́ọ̀dẹ ọkọ àjẹ́ ni wọ́n ń di. wò ó ilé Elédùmarè ni kì í ṣú Elédùmarè tó ṣe ti alówó lódù ti fi ń rówó ná lójoojúmọ́ yóò padà ṣe ti àdìgún alágbe náà ti ń tọrọ kó tó jẹun mọ̀jà fàyè láàrin wa ó da méjì báwọn. àmọ́ ohun tí mò ń sọ. wo mọ sọ kankan mọ má wí nǹkan kan já lọ rèé sùn mo ní ọ̀wẹ́ ìgbẹ́ ọdẹ lọ́la tó ti yé ọ gbogbo àwọn ọmọ ọdẹ ní sì wà ń bẹ ó yá ó yá ó yá palẹ̀mọ́ palẹ̀mọ́ ó ṣeun mo dúpẹ́ o tọ̀lá ò jìnnà o ó yá ó yá palẹ̀mọ́ palẹ̀mọ́ o. <laughs> bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wa ọ̀rọ̀ gbọ́ngbọ́n kan sí i. <laughs> ẹ̀yìn bẹ́ẹ̀ ni ọmọ pé kò sọ́jọ́ tí ìdùn nílé wa ọjọ́ gbogbo bíi ọdún ni. kí là ń wí kíni wí akin yẹyẹ akin danidani ṣé àlefo lówó ewé ọlọ́rọ̀ ni ọfẹ́ máa fi bàbá rẹ wí olú ọdẹ mi kàn ni hm? ṣé a ní ọ̀la á jẹun fẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́la ọ̀wá ń fi bàbá rẹ wé olú ọdẹ mi wo ṣé kí n sọ fún ọ wo erin nìkan ló kù tí wọ́n ní gbogbo ẹgbẹ́ rí o pa wọ́n náà pa pa pa pa pa wọ́n sì pa àrọ̀ gidigba baálé odò. ìgbà wọn da pẹja. apẹja wẹ̀ odò tí wọ́n là kọjá ni wọ́n ní wọ́n ti rí kinní ọ̀hún tí ń kọ́ mọ̀nà mọ̀nà mọ̀nà kinní ọ̀hún kàn yí rígbì rígbì rígbì wọ́n bá kó bọ̀ ibi tí wọ́n ti pa ibẹ̀ ni wọ́n ti kún hmm. nígbà wọn ò lè gbé. Hmm. òótọ́ lọ sọ. So. Ah, ṣé ìwọ ò mọ̀ pé ẹni ńlá aṣeun ńlá ni èèyàn yẹpẹrẹ aṣeun yẹpẹrẹ ẹni tó pin mi rin bọ́bá ṣeun tó pin mi rin kò léèwọ̀ wò ó olú ọ̀dẹ mi òun ló lò ní àtọ́lá mi. jẹ́wùrù wọ́n máa ń tọ́ ọ fẹ́ ṣe ọ fẹ́ mú bàbá rẹ wá àti wá àti bàbá rẹ èmi tí wọn ò fún yín lóúnjẹ lọ́la ni. Hmm, wọn ò gbọ́ ọ dárúkọ bàbá mi ṣé mo bú ni. Ah, ká dáa fún bàbá rẹ. àṣẹ o elédùn àṣẹ o. aṣọ ọ̀fọ̀ aṣọ òsì má jẹ́ ọ dáa fún bàbá mi. ọkọ ní yẹ. aṣọ òsì ọgbọ́dọ̀ yẹ bàbá mi. olóògùn ibẹ̀ lẹ́ẹ̀bà mi lọ́la ayírada. Eh. o. Oh. kó máa má yọ̀ kú o. ìyàwó méjì o. orí rẹ ó dorí owó o ilé rẹ ó di ilé ajé lágbára ọlọ́run ọba kọ àbíró ọba bọ àbíyè ọmọ bí méjì méjì bí mẹ́ta mẹ́ta ń lé mi ọ̀sán. àsìkò tó ọwọ́ wọlé mi gbóná mọ́ wa o. àsìkò tí wọn náà fọ̀dọ̀ àwọn òbí rẹ̀ lẹ̀ wọn ò ní kábàámọ̀. wọn ò ní kégbe ẹgbà mí ẹgbà mí lọ sílé àwọn èèyàn rẹ̀ nítorí tiẹ̀. lágbára olódùmarè nílé olú ọdẹ mi àtẹ̀mí àtiwọ́ àjọ kọ́mọ ni. ẹ ṣé mo dúpẹ́ o. ó rò sí lánàá orò lànà ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọmọbìnrin ẹ ṣe mo dúpẹ́ ìyá o ìyá dà fún yín bọ́bá wọ́n tún kù bọ́bá wọ́n tún kù sílé yín àti wọ́n pọ̀ ẹ ṣeun adúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun. ọyà mi ọyà ndéndéndéndé. ìyàwó omi là á tẹ̀ka tó tẹ̀yàn rìn o. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. ìrẹ́ ẹ̀rọ̀fọ̀ kan ìrógun ògbó náà. bẹ́ẹ̀ ni tútù tútù là bálé alákàn ọ̀gẹ̀dẹ̀ tá a bá wá gbèsè padò kì í mọ̀ ráhùn omi. bẹ́ẹ̀ni. ìyàwó léèrè òròjú o. àṣẹ. ọ̀nà òní náà. àṣẹ. ilé olúwa dẹ̀mí ò ní gbóná mọ́. àṣẹ. nu látàárọ̀ sùlẹ̀ kọ́ ni kúrò lójú kan àfi kọ́ mọ̀ ṣe irun onírun ìkà irú ipò tí mo wà yìí tí ò yẹ kó ti á jí mi kí n mú kọ́ ọ̀dà jí òrùn ló ti ta òun àmọ́rọ́ ọba ṣẹ̀sìn rẹ̀ tán ọ́ pàpà gbé e wa náà ni wọ́n ní iṣẹ́ yìí iṣẹ́ rẹ̀ ọlọ́run ló kó òun rodò. Uh tọ́rọ̀ bá dé ta ní ọ̀bọ̀ ṣe fúnra rẹ náà lọ́ọ́ wà bá ń bẹ̀ ibẹ̀ ní ọjọ́ kólẹ̀ tí ọmọ dúró di ọ ìwọ náà lọ́pọ̀ kan ò fúnra mi kó gbogbo ti bí síwájú ọkùnlé ọkànnà irọ́ ìsìn tí wọ́n fi ń ṣe léríkéré. ẹ kú kalẹ̀ ẹ mọ́ bínú gbogbo wa náà láti tiwa kíákíá ká mọ̀ yanjú ẹ̀ kankan ni. Concha. Ìyáálé mi. Ah, Aṣeọbí, a kú ojúmọ́ rẹ o. Kẹ́ ẹ mọ́ lè jí mi látàárọ̀ tílẹ̀ ti mọ́. Ọ̀ mọ́ bínú dákun, mọ́ bínú, mo ní mọ́pọ̀lá mọ́ ńlá ni. Ọlá yín wo lẹ̀ ń pa mọ́ ńlá? Ẹ ti ẹ̀rọ ti pò tí mo wà kẹ́ ẹ mi kí n wá jẹun Ah wọ́n bínú ilé àárọ̀ náà èṣù ó yá wọlé ọlọ́rẹ̀ mẹ́kọ jẹ ẹ̀kọ́ ń bẹnu àgbọ̀n bẹ́hùn. kí n lọ lè mẹ́kọ jẹ ẹ̀kọ́ tútù nínú ọ̀gìnìntìn ọ̀ ìyáálé mi ẹ lè pààyàn. ọ̀rọ̀ àmọ́ bínú lọ́ọ̀rẹ̀ gbómi ọkà lẹ́nà bó bá ti hó kó pè kí n wá bọ́ ọ̀rọ̀ eyín ò gbóná dáadáa. pẹ̀lú pò tí mo wà yìí náà kí n mọ̀ rẹ̀ bumi léná kí n mọ̀ dáná kí n mọ̀ kóná. ẹ síra dìde ń bí ẹjọ kóhùn jèrè ọkọ yín ọ̀tọ̀dé láti gbé ọdẹ o kò sì ní dá kí wọ́n mọ̀ bó ń jẹ́ ńlẹ̀ bí mo ti wà yìí ń lé dá pa. ẹ síra dìde. ó dáa mọ́ bínú. èyí mọ̀ ga kẹ́ àyè gbẹ̀kú lọ́dọ̀ ó fẹ́ nípọn láyà bí rà. lọ́jọ́ wo sọ́jọ́ wo náà ayé gbàyàwó ó fẹ́ máa ṣe bí ìyáálé. kò lè má rí bẹ́ẹ̀ òun náà ń pè wẹ́ lọ́mọ ló lọ́kọ ni. <laughs> Ah, ẹ ìdákẹ́ ẹnu yín ń bẹ̀ o ìyàwó mi náà lè ń sọ̀rọ̀ sí báwọn ah, ah, èmi ló dé àwọn òfin ìyàwó mi ta yín lọ́dọ̀ kankan nù yín o èmi ló dé kí ló sọ tó pọ̀ jù ó lè bí ń pa kí wọ́n bá ń dá kalẹ̀ náà mo sì ní mò ń bọ̀ ṣé bó ti rí rẹ̀gẹ̀rẹ̀ rẹ́gẹ́dẹ́ ọ̀hún ní kí ni kọ́ lọ́mọ gbómi ọkàlẹ̀ náà ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ n ò fẹ́ n ò fẹ́ n ò nífẹ̀ẹ́ rẹ̀ n ò nífẹ̀ẹ́ sí rárá ẹ ẹ mọ̀ wá lọ. ẹ má bínú ìyá wa. ẹ n ò bínú n ṣe àní n ò bínú n ò ṣerun mọ́ ni bó bá ti dọjọ́ ọ̀rọ̀ kẹ padà wá ẹ mọ̀ lọ. ṣe bọ́ wá ni ẹ ẹ má bínú ìyá wa. ó dáa ẹ má bínú ìyá wa o ẹ má bínú o. mọ sómi kankan lámù mọ́. <laughs> mọ́mọ́ èyí tó kù bẹ́ẹ̀ náà mi ìsinra kó tó di pé mo lọ sùn. o fomi àmùsínra. <laughs> mo fomi àmùsínra bí n bá lomi àmùsómi ẹkù ní ìsinra ni. àṣìyàn <laughs> bí tí ìṣègbè kò sómi lójú ọ̀sọ̀rọ̀ ń ta ọwọ́ abomi àmù ìwọ̀nba tó kù ń bẹ́ẹ̀ ó bùkọ́ lọ́ọ́ rẹ̀ fi sinra dákun omi wo láfi sóúnjẹ nínú ilé yìí pàápàá jùlọ oúnjẹ olúọdẹ mi. ẹ tètè rodò kẹlọ ọpọn mi èmi ní oorun ni ò tí ì rànnà yìí. kémi ó rodò lọ rèé pọn mi lẹ́nu rẹ̀ dákun ṣé bí n bá rodò tí mo lọ rèé pọn mi bí n bá dé ṣé ìwọ ló so oúnjẹ tí gbogbo wọ́n jẹ. sẹ́mi nìkan ní ìjọ oúnjẹ tí gbogbo wọ́n jẹ ni nígbà tí èsè mi nìkan ní ìjẹ́ ẹ̀yin náà sì mọ̀ pé aláboyún ìrìn ló ń rùn. lọ́rọ̀ kan kí n ro odò kí n lọ rèé pọnmi kí n tún wá dé kí n sóúnjẹ tí gbogbo wọ́n jẹ. ikú mi rojọ́ ni o tiẹ̀ lo tiẹ̀ dé tètè yára pọnmi nìyà. lè mì. ẹsẹ̀ à ń dá jẹun ẹ̀ lè pè mí pé kí n wá jẹ ń bẹ̀. Mhm. wọ́n tún jẹun kún inú rẹ̀ àbúrò bó ṣe yọ gọ́gọ́gọ́. <laughs> àwàdà kọ́ o ìbá yín ṣàwàdà o ó yẹ pè mí kí n wá tọ́wọ́ ń bẹ̀. Mhm. kò burú ẹ ń gbẹ́ kòtò kò gbẹ́jìn èèyàn tó bọ́ bẹ́ẹ̀ kò dára pa kẹ́ ẹ tó wí. ọ̀yá wíyọ́ lá wíyọ́. àṣìyàn bí ládùúrú lásìkúngbàtọ̀ ọ̀jẹ̀ tọ̀hún òtún wá níjọ́ kọ́ ọwọ́ fẹ̀dọ̀ lórí òróǹro kọjọ oúnjẹ ayọ̀ síkùn. ìyáálé mi ìyáálé mi kí n ti yín alára ń pààrọ̀ òrò òun ẹ̀ ló kó àìsàn kó àìwo kí n ti yín kí n ti yín. ń bọ̀ ọmọ pa ọ̀bọ̀kọ rẹ̀ jẹun bọ́ bá dé ese dúró de kẹ́ ẹ̀ tọwọ́ bọwọ́ ṣíṣe korò jíjẹ ọ̀fẹ́. wo ìyáálé rẹ ń jẹ ń gbowó pé ọ̀n bá mi jẹun pọ̀ mọ́. Hmm. ọ̀sùn hmm. ah, ah, jẹ́ ọba ń jẹun jẹ́ pé bàbá ti ri ọmọ bàbá ìyá ara mi ìdànsákì lára rẹ ni. bàbá ti rí ọmọ ìjòyè àárí lẹ́kẹ̀ẹ́. Eh, lógun ọ̀fẹ́ lógun ọ̀fẹ́ tí ń kí àwọn balógun tàwọn táyà wọn ni ń kí pọ̀ bàbá arọdẹ tó dáńtọ́ tó gbójú gbónu tó gbóyà bíyàwó orú wọn bá mú eyín erin tí fi ń ta yín tí fi ń retí eh, kò lè wọ ẹ̀yìn eh, ọ̀sùn ẹbí wọn ní sọ pé ẹran hà nínú ilé kí á jẹun. ẹ mọ̀ bá a jẹ́ ń bẹ̀ kẹ́ ẹ láyọ̀ nìyọ̀. tẹ́ ẹ bẹ̀rẹ̀ àbí ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀. ẹ kú jíjẹ o. ẹ ti gbé ìtò tóbi dùn lẹ. wọ́n ti yọ owó kú. bẹ́ẹ̀ lọ́mọ òun sá káàkiri ní sá káàkiri rẹ̀. ẹ ṣé o ẹ ṣe àdúpẹ́. ẹ mọ tọ́jú ara yín o. ẹ ṣe wo ẹ ṣe wo. báwo ni. Ah. fóònù kò ní í ṣe wọ ẹ lọ fọkàn balẹ̀. ẹ̀yà yín kọ́. wọ́n wà nílé ewé tí wọn náà bẹ́ẹ̀ wọ́n wá wọn kọ́. ẹyin àwọn ọmọdé ti lọ ṣètò yín wá ní nínú ìgbẹ́. Ah, bàbá ẹ sì mọ̀ pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ò ṣe fi rán ọmọ ẹ ni gbogbo èyí ti yẹ kó ti kàn yá lára kíákíá. ẹ sọ fún yà pé èèmọ̀ tún ti ṣàyàn mi lọ ṣẹ́ károdò á sùn èmi lára àlè fẹ́ mu. olúwa mi ọ̀nà jìn ní kò sí nítòsí ẹ má bínú. ẹ kọ́ da olúwa mi olúwa mi ẹ pọ̀ kan yín pọ̀ sójú kan òòsà òkè yóò sì ń tọ́ da. àṣẹ àṣẹ àmọ́ ọfẹ́ kan wọ náà nù ọgbọ́n. ẹ ọmọ mi. o ṣe o ti fún àpò fún kíákíákíá ni o. olúwa mi bó wà ní báyìí. Ah, ọ̀wọ̀ elédùn àlọ́ wa. Èdùmàrè má mẹ̀sẹ̀jọ́ mi dẹ̀bi inú mi dùn gbàtà sí ọbí lóyún gbogbo èèyàn gan ni wọ́n ń kí mi lọ́tún ló sì pé n ò ní ìgbónára àmọ́ èyí tí wàá ń ṣẹlẹ̀ látàná ìmọ̀ lè jẹ́ káwọn èèyàn sọ mí dàjẹ́ wọn ò ní mo mọ̀ wọ́n fẹ́ pọmọ ọlọ́mọ ni Elédùmarè ṣàánú mi o torí ẹnìkan yìí gbẹ̀bí ewúrẹ́ bẹ́ẹ̀ nìkan yìí gbẹ̀bí àgùntàn ẹnìkan yìí gbẹ̀bí àgbébọ̀ ẹdìyẹ kó tó pamọ́ dákun Elédùmarè jẹ́tí mi ó gbọ́ rí o jẹ́tí mi ó gbọ́ rí o Elédùmarè. kú kalẹ̀ ẹ kú kalẹ̀ ẹ ṣeun mo dúpẹ́ o irú oore báyọ̀ ni wọ́n lọ́dẹ wa ẹ ṣe mo dúpẹ́. ó dé ẹ ṣe ìyá wa o a tún mọ rí pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Ah, ah, ẹ ti yá ń lọnu. a tún padà wá. ẹ ṣeun mo dúpẹ́ mo dúpẹ́. ẹ bá sì tún ní sẹ́tẹ̀ẹ́ bẹ́ẹ̀ kọjọ́ jáde tó pé ẹ ké sí wà ẹ ṣeun mo dúpẹ́ o irú oore báyìí ò ní wọ́n lẹ́ẹ̀dẹ̀ gbogbo wa ẹ mo dúpẹ́ ẹ délé báre o ẹ o mo dúpẹ́ o ẹ o ọ̀dà o ẹ bá ń káwọn bá lè wa o ẹ ṣeun ah èèyàn mi ẹ ǹlẹ́ <laughs> ẹ ǹlẹ́ ìyá wa ẹ ṣé mo dúpẹ́ mm-hmm. ẹ ṣé mm-hmm. ẹ kú àtàárọ̀ mm-hmm. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ gan ni. <laughs> ọmọ la wá ó sì ń sùn látòórọ ni o. kọ́dà kan iri kankan àmọ́ o bébí bá wá ń pa ń pè ya rẹ̀ fún mi. ẹ má wulẹ̀ ṣe yọnu fara náà ẹ mojú àwa náà agbọ́mọjọ́ lọ mú mojú ẹ bá mi gbọ́mọ òjè. ẹ o. ẹ olúwa gbà mí ẹ dákun kí n gbà ọ́ kí n gbà ọ́ ebi mo ti mọ sọ fún ọ tẹ́lẹ̀ wípé gbogbo aláàmú ló danú délẹ̀ àmọ́ etí nínú wọn ojúlárí ọ̀rẹ́ òde ni wá náà ṣé ìwọ rí bí òòsàjẹ́ngbé méjì obìnrin ti dénú rí ni mo wá lọ síbẹ̀ hàn mo wá rí tó fọ́ kalẹ̀ tó jókòó wà pàtà síbẹ̀ ń tí gbogbo èèyàn wà ń kí ẹ kú oríire o bẹ́ẹ̀ ni dá wọn lóhùn ní rọ́tìkọ̀ ní rọ́tìkọ̀ ní ń kí ní ń ṣe hun ha hun wá wá wá wá tá ló bímọ gan wá sọ tí wò wò àfi bí èkìsà ẹ tó ń wá wà sórí tó wà sọ́run bí ìpò ń lọ bímọ ọlọ́run jẹ́ gbàṣẹ rẹ̀ ṣe o àṣẹ ọbí ọlọ́run jẹ́ gbàṣẹ rẹ̀ ṣe o. àṣẹ àmọ́ èmi kàn wò náà ni pé ńgbò jẹ́ para sòro ayé rẹ̀ tó bá tí ọ̀rìwò náà lọ́mọ bíbí ti ń dà láàmú yìí ńlọ́jẹ́ mi ò yọ̀ǹda ọmọ fún un. ọ̀tútù jù àti yan bí ọ̀tútù pọ̀ jù wà wà wà ṣé ìwọ rò pé inú rẹ̀ yọ sí ọ hmm. ẹ rò pé inú rẹ̀ yọ sí ọ wò ó ọ̀nà mọ́mọ́jọ́ gbàsè rẹ̀ sí kí nǹkan rẹ̀ abẹ́ forí rẹ̀ má jà wo bó bá ṣeé ṣe kó o sọ́dọ̀ já kó o sọ́mọ́ dì í ọmọ ẹni lọ́mọ ẹni o ọmọ ẹni lọ́mọ ẹni o tójú ọmọ rẹ o ìṣe ọmọ ọmọ ọmọ wa dùn bí náà ní ibi tiẹ̀ sọ wá dùn bí ní ọtí bí tiẹ̀ ni hmm. bá ti ń bímọ ọ̀nù wọ́n fi ilẹ̀ jẹ́ kó náà bí tiẹ̀ kó mọ̀ rí gbẹ́jọ́. Ah. kò burú ẹ kàn sára sí mi ẹ gbádùn mi ilé o bá lè mi ọkọ mi. ọkọ mi ó forí rẹ máa bẹ́ẹ̀ ẹ jẹ́ á mọ̀ wọlé lọ torí àwọn àlejò ká lọ yọjú sí wọn ẹ kàn sára sí mi bẹ́ẹ̀ mẹ́nẹ̀ èèmẹ́. Hmm, bàbá wọ ọgbọ́n owó tí mo ní mo yá ọ ọwọ́ bó bá sì wọ kó ṣe sí kálá. bí bá sílẹ̀ kú ni. gbádùn mi bàbá mi ilé olúwa mi o ilé ọkọ mi. borí ọdẹ bá ń dààmú ọdẹ nínú igbó ọmọ aráyé ní ò lè rẹ̀rùn pa bórí àgbẹ̀ bá ń dààmú àgbẹ̀ níjù ọmọ aráyé á ní bó gbìnṣu kò lè ta láéláé bórí obìnrin bá wá ń dààmú obìnrin lọ́dọ̀dẹ̀ ọkọ rẹ̀ ọmọ aráyé á ní kò lè bímọ láéláé orí mi kí mo ṣe fún ọ gan-an èmi mo ṣe ẹlẹ́dàá mi ò mi èyí táráyé fẹnu ẹ̀gàn pè mí ìtò n ò rò pé mo rí tẹni tó dáa kí n ní ọba jẹ́ bó tiẹ̀ jẹ́ yọkàn bó tiẹ̀ jẹ́ yọkàn elédùn àwọn òsì fún mi ah, orí mi mo mọ̀ burú ah, elédàá mi ṣàánú mi ẹnu ẹ̀gàn yìí pọ̀ èmi. ti wẹ́dẹ́ o mo ti wẹ́dẹ́ o idẹ mọ́rọ́rọ́ mo ma ti wẹ́dẹ́ o mo ti wẹ́dẹ́ o idẹ mọ́rọ́rọ́ idẹ ni mo wẹ̀ kí n tó wẹ̀ mọ́ idẹ ni mo wẹ̀ kí n tó wẹ̀ mọ́ Èdùmàrè jẹ́ n tèmi wẹ̀ jẹ́ ni mo wẹ̀ kí n tó wẹ̀ mọ́ Èdùmàrè jẹ́ òrọ́mọ mi wẹ̀ o ìdẹ ni mo wẹ̀ kí n tó wẹ̀ mọ́ Èdùmàrè jẹ́ òrọ́mọ mi wẹ̀ ìdẹ ni mo wẹ̀ kí n tó wẹ̀ mọ́ Èdùmàrè jẹ́ òrọ́mọ mi wẹ̀ ìdẹ ni mo wẹ̀ kí n tó wẹ̀ mọ́ Èdùmàrè jẹ́ òrọ́mọ mi wẹ̀ ìdẹ ni mo wẹ̀. ìyá àbíkí wọn ti ń pè yín kí ló dé gan-an tí wàhálà yín pọ̀ tó inú ilé yìí torí kò yé mi bẹ́ẹ̀ tí jókòó rẹpẹtẹ láràárọ̀ rẹ̀ tẹ́ẹ̀mọ̀ kọrin fọ́mọ láǹgìrì tẹ́ẹ̀mọ̀ wẹ̀ fún kìí ṣe wàhálà tí ẹ̀ ń fira yín ṣeun kìí ṣe lẹ́yìn òní bí èmi nù o bí ó sì bẹ́ẹ̀ ṣe mú gbé tòó sẹ́nu tẹ́ẹ̀mọ̀ jọmọ mi nù lé tẹ́ẹ̀nì jẹ́ orórun sùn ìfẹ́ o bẹ́ẹ̀ rẹ́ ni gbà yín mọ̀ràn yẹ ẹ lè gbára yín mọ̀ràn o ẹ mọ̀ gbẹ̀mí gún yín nu léyìí ẹ mọ̀ jẹ́ ń yájú sí yín o. tọ́lá ń tí ọ̀rìn yín fínlẹ̀ ẹ wá ká rédèrèdè. sì wà mọ́ kán. Ah, ah, ní ti ń kan mí kí là á wà sí. ó ní òde sórí mi lẹ̀. èmi ní nǹkan sí i. Ah, ìwọ lọkọ sí i ọmọ dára mọ ọkọ sí i ìṣáájú rẹ débi. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ojú. ẹ dákun yèyé dà. àwa tẹ wá bá ń kọ ẹ mọ̀mọ́ nú bí. a ní bírè làwa ni. ó ti yé mi àbí a lọ wọ́n ni. ẹ dákun ẹ lọ sùn. ìyá wa ẹ wò ó ilẹ̀ àánú Elédùmarè kì í sú o bẹ́ẹ̀ bá ní ẹ mọ sunkún látẹ̀ni títí dọ̀la kó dá kankan fún yín yóò kàn mọ́ forí fífọ́ ẹ̀jẹ̀ ríru ìgbóná òjijì kẹ̀sì mọ́ wo inú dídùn mẹ́mí ẹ̀dágún lórí ilẹ̀ ìpẹ́ o bá a bá ń kárí jọ báyìí tá à ń kárí jọ kò tán tí ń ṣe ni. ìyá wa àwọn bàárà yín ti kún ta o wọ́n retí gbajúgbajù ń dìrì olóyè ayò tẹ́ bá wá ń ṣe báyìí inú ìbànújẹ́ làwa náà wà ẹ wò bá ti débi tí mo bá yín báyìí lómi ti lérò òrò sójú mi. ẹ wo ẹyọ kọ mi ẹ mọ bínú ẹ rò pé mo lè mọwọ́ ọrùn kankan báyìí uh-uh. ẹ lọ sọ fáwọn èèyàn yìí ń ta kí wọn padà wà rọ̀lẹ́ èmi ẹlẹ́dàá mi ní gbolo mo fẹ́ bá sọ̀rọ̀ èmi rẹ̀ lọ́rọ̀ ó ní tá a jọ fẹ́ sọ. So ẹyẹ mọ ẹyẹ dàpọ̀ ẹ mọ lọ ẹ mọ lọ ẹ mọ lọ ẹ mọ lọ ẹ mọ lọ ẹ mọ lọ. ẹni ọmọ lọ fẹ́. mo lọ lọ́rọ̀ tó fẹ́ bẹ́lẹ̀ dà bí sọ ẹ mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ lọ́dún ọ̀rẹ́ kí ló dé ẹbí mo ṣe fún ọ sọ́ọ̀rì tèmi nìkan ló burú sọ́ọ̀rì mi ló burú ni ṣé nínú gbogbo obìnrin ṣé bẹ̀rẹ̀ ayé ìsọ́ọ̀rì tèmi nìkan ló burú jù ni ẹ ṣé mo ṣe ọkàn ṣé mo ṣe ọ́ bí ni táyì ti ẹ̀dá tí mo ní ọmọ jẹ̀rí ẹ kọ́ mọ́ lè fún mi láyọ̀ kan kọ́ mọ́ lè fún mi lọ́bọ̀ ẹyọ kan òfin lọ sí mo tọrọ owó lọ́wọ́ rẹ sí mo tọrọ owó lọ́wọ́ rẹ sí mo ní òfin kankan lọ́wọ́ mi ẹ̀wọ́n ni wọ́n tọ̀ fún mi tí ọ̀sán mọ́ irú orí ibú ẹ̀wọ̀n lè yùn wọ́n mọ̀ sọ̀rọ̀ mi lọ́wọ́ ní gbọ́dọ̀ ìkànnìyà ìkànnìyà ìkànnìyà ẹ̀mí bọ́sẹ̀ ẹ̀wọ̀n lórí ibi èbúrú ẹ̀wọ̀n lórí ibi èbúrú ẹ̀wọ̀n lórí ibi èbúrú ẹ̀wọ̀n sọ̀rọ̀ wọ́n bá sọ wọ́n bá sọ ẹ̀dìyẹ yẹ mọ̀ lọ́gbẹ̀yẹ bímọ wọ́n rẹ̀ kí n mọ̀ ṣe pọ̀ bẹ́ẹ̀ mo burú tó ni mo ti ọ́ kárí ni. Ah, ah. Ah. òjòjò tí ń ṣòwò òjòwò lè bá wọn nájà kẹsàn-án. òjòjò tí ń ṣògùn kò dógun ó lè bá wọn yẹ̀nà dódò. Hmm. òjòjò tí ń ṣọ̀ṣun ṣe gẹ̀ṣẹ́ kò jọ́sùn ó lè rántí òyà rẹ̀. ìyá wa láwọn ń bẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ lọ́wọ́. elédùmarè bíi ti bó o. bẹ́ẹ̀ bá ti wí tomijé lójú. kọ́ńkálukú ó mọ rẹ lé. ẹ dúró ẹ mọ ìtì lọ. ìyá wa ebe ni pé. ẹ lóòótọ́ mo sọ bẹ́ẹ̀ àmọ́ ó ti wá yé mi báyìí wípé ìfẹ́ lè wúrẹ́ ní tó fi bọ́kàn rẹ̀ òórùn gbọ̀n ìfẹ́ mi lẹni tẹ́ fi sọ mí ló ń dìrì yín ẹbí bá wá já yín kulẹ̀ lónìí bí ìgbà téèyàn fi ibi pe wúrẹ́ ẹ lé ni ẹ wo ẹ jókòó ẹ já seré wa rẹ kété. àmì nìkan dín ìdìbò gbogbo wa báyìí láṣà ṣerun. ẹ má jà sí i mi ọ̀rẹ́ kí lè rọ́kọ̀ mú délé. tó tó bá ní. mo wá di rí mi ọ̀wẹ̀rẹ́ kí rọ́kùnrin rọ gbọ́dọ̀. mo wá di rí mi ọ̀wẹ̀rẹ́ kí lè rọ́kọ̀ mú délé. mo wá di rí mi ọ̀wẹ̀rẹ́ kí rọ́kùnrin rọ gbọ́dọ̀. bí mo bá di irun tán ma lọ́kùnrin ìwòyí owó ọ̀ṣun dà o. Ọ̀ṣun ló ṣe yìí o ẹ̀yà máa mú Ọ̀ṣun ló ṣe yìí o ẹ̀yà máa mú. mo wá dìrì ní ọ̀wẹ̀rẹ̀ kí lè rọ́kọ̀ mú délé. mo wá dìrì ní ọ̀wẹ̀rẹ̀ kí rọ́kùnrin rọ̀ gbọ́dọ̀. bí di irun tán máa rọ́kùnrin ìwòyí owó Ọ̀ṣun dà o Ọ̀ṣun ló ṣe yìí o ẹ̀yà máa mú. baálé mi ṣe rí i ọ̀rọ̀ ṣe sọ ń fìtílà o àfi bí iná bá kú òun ló jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí di àsìkò yìí àti pé ẹ̀yin tẹ́ ẹ ti rí gbọ́ ọdẹ láti bí òṣùpá kan kò yẹ kẹ́ ẹ dé kójọ́rọ̀ inú ilé ni wọ́n fi kò yín lójú ẹ mọ́ bínú torí mo mọ̀ pé yẹ kẹ́ ẹ mọ̀ sùn báyìí ni tí mo tún wá ń fi tèmi dí yín lọ́wọ́ ẹ dákun ẹ mọ́ bínú. ṣé wàá rọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín bí n bá sọ nísìnyí mo lè mọ̀ rí sọ ọmọ títí láéláé. Ah, ah. èyí ti ṣe ọ̀ṣun wọ́n ní ọ̀rọ̀ ò ní tóbi títí káfọ̀ ọ̀bẹ bù ẹnu náà là á fi sọ èmi ló ṣẹlẹ̀. ẹ ṣeun ẹjọ́ ìyàwó mi asin abi òun mo fẹ́ fi sọ. mo mọ̀ náà mo mọ̀ mo mọ̀ pé ibi tó ń bọ́rọ̀ bọ̀ nu ah, èyí ti ṣe èyí ti ṣe ń yọ̀ ló fẹ́ gbà fẹ́lẹ́dùnmarè náà ọ̀ṣun njẹ́ òun fẹ́ jáwọ́ nínú kàtàkàtà tó fẹ́ jáwọ́ nínú àpọ̀n tí ọ̀yọ́ kò sì dá lákàná. Ah, ah, ìwo ni ha ìwo ń pàkà ẹ lónìí o ẹ̀yin ẹjẹ ìyàwó mi ni ẹ̀yin kan jẹ ń gbọmọ ń jẹ ọlá ẹ̀yin ìyàwó mi mọ ní. ẹ̀yin kan mọ̀dà náà náà lé ọtún lá kan kan mọ̀ jẹ́ ń gbádùn ọkọ mi èé ti ṣe kí ló ṣe ọ́. ìgbà àfẹlẹ́dùnmarè kó o gbẹ́jẹ́ forí. wo ó ti rẹ̀ mí wọn ò ráyè rẹ̀ gbè lálẹ́ bóyá bó bá dàrọ̀ ọ̀la máa ráyè pẹpẹ furu tó ń bá káàkiri. ṣíọ̀ akúnlẹ̀ tààyàn pín o lọ́jọ́ akúnlẹ̀ tààyàn yàn mọ́ ohun tá kàkà kọ́ ọmọ ọlọ́rọ̀ ó wọ̀lú yóò yẹ àfọjọ́ kọjọ́ ẹ̀ lẹ́yìn òdì ni n ò lè fẹ́ obìnrin tẹ́nìkan ti fẹ́ rí òun tó òun ní fẹ́yàwó mọ́ ni ọjà òkùnkùn sílé kò gbúdọ̀ jẹ́ kàyéfì fakọni. Mm. Eh. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Eh, ká tiẹ̀ wá ní atítẹ́ bí kò mànà ń dá pàdépàdé èwo ní ti ògún sake eh, tó fẹ́ máa bá wọn pẹ̀lú ọ̀bọ jẹ dáwùrà. iṣẹ́ wọn nù ah, iṣẹ́ wọn nù ah, tó. <coughs> ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ <coughs> díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ pẹ̀lẹ́ o. ẹyin ọmọ kan bẹ òun kó fún mi lómi. ẹyin ọmọ yìí dáa. ọ̀rẹ́ mi dákun mọ́ bínú bẹ́ẹ̀ sáré dábàá lé mi náà dákun mọ́ bínú wọn ò ní pẹ́. olúwa mi mọ́ bínú mọ́ bínú àní ọmọ bínú. mo ní ìwà wọn ò ṣe tẹ̀lé. ẹ wò baálé mi omi ni gbélé mi gbélé mi gbélé mi. o ṣeun. kò ṣe tẹ̀lé. ti ọ. bá a ṣe bá a ṣe bá a torí bẹ́yẹn bá a bá a lọ. wàhálà ní ń palẹ̀kùn àti kiri ní pẹran ọdẹ. òun ò ní fẹ́ mi ò ní gbà ọ̀rọ̀ yóò fi lè wọ̀ mọ́lẹ̀ ká so ẹkùn mọ́lẹ̀ ká wá múru ẹkùn ká fi lájá lọ́wọ́ ó ṣe ó ṣe èèwọ̀ yóò lè kò ní gbà bẹ́ẹ̀ lèmi náà ò ní fẹ́ èmi ní mhm. olóòdẹ mi ẹ̀bìtì kákáká mhm. ah, èmi àkànlé òkúta òkúta mẹ́ta tá a tò lórí ara wọn tí ò ní dúró láéláé ó ṣe èèwọ̀ <laughs> orí ìyáálé mi ọ̀wá pé mọ́ ni ọdún wọlé bí ẹni eégún lé ọdún bóde bí ẹni èpè ń jàkọ̀ gbómi fún baálé wa. ẹ̀rọ ẹ̀rọ àkọ́ yìí náà ẹ̀rọ ṣé baálé mi ò tí mo gbé síbẹ̀ ni torí òótọ́ ni bí bá a ṣe pé èèyàn fẹ́. Ah, ah. Ah, ní sùúrù igbá àdọ̀gọ̀ ló fi ń bomi fẹ́ kọ́ wa mu. ṣé bomi ní bẹ́ẹ̀ wájú yín. ò ń sanwó ni àbá ọwọ́ wèrè ah, ah. bọ́ọ̀ bá awọ wèrè ni ọmọ bọ̀ gànàgànàgànà báwọn kọ́ ọmọ sọ̀rọ̀ lẹ́nu lórí. igbá tó fi fọ́mọ rẹ̀ ń dọ̀gọ̀ mu ló wá fi ń fún yín lómi mu tí mò ń sìn. nígbà tó wá jẹ́ igbá àdọ̀gọ̀ ńkọ́ mo bí ọ̀ o ò rí pórì rẹ ò tiẹ̀ pé rárá o ti sọ́rí máa pàtà. Ah, èmi ló dé bọ́ọ̀ bá sẹ́rí má pàtà ni ìwọ pé bákan ń bá dọ̀gọ̀ ìwọ ọba tí ẹ̀rọ ọmọ kan fún nídọ̀gọ̀ látijọ́ yìí òun á wọnú ilé mi wá àwọn agbé wá tẹnu pàgà òun pé igbá kan ń gbá dọ̀gọ̀ ṣé igbá tó fi fún ọmọ ń dọ̀gọ̀ kì í ṣòun ló bímọ òun fún mi ni. lẹ́nu rẹ̀ sí mi olóde mi ó pè mí lágàn èmi. bẹ́ẹ̀ni mo pè ọ́ lágàn ọgbẹ́nu mi ni oríṣi ọgbẹ́nu mi ni orí ọmọ rẹ olùwáyé ọ̀rọ̀ ọmọ fún mu ọ̀bọ́nú gbọ́ kọ́ lọ fún dànù. lẹ́nu rẹ sí mi. bẹ́ẹ̀ ni. ó pè mí lágàn pẹ̀lẹ́ o sùúrù o pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ ẹ̀dá tó bá ń fún ẹ̀ ó ti yá rẹ̀ ti balẹ̀. ìyá wa ara rẹ̀ ti balẹ̀ ara rẹ ti balẹ̀ dáadáa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o wẹ́rẹ́ là gbọ́. ẹ dákun èwo ló gbé apẹ̀rẹ̀ wúrà àtìlẹ̀kẹ̀ olówó iyebíye mi ná. èmi ni ọ̀dà apẹ̀rẹ̀ tí wọ́n gbé gbé fásàkẹ́ tàṣàkẹ́ kí wo gbé sẹ́rí gbogbo ẹrù tí ń bẹ ńlẹ̀ yìí yàtọ̀ sí àwọn tí mo máa fi ṣe irun tí mo kó bẹ̀ mo fún yín mọ́ kó lọ. àìsàn rẹ̀ èrò káyọ̀ bó pẹ́ títí èrò lérè bàbá rẹ̀ ẹrú sì ní bàbá ọ̀nà ló jìn ẹ̀yin ọmọ mo dá yín lẹ̀ látòní ẹ mọ̀ lọ. ọ ẹ dákun ìyá wa ṣé torí tèmi ìyàwó ẹ dákun oyún tí mo ní ni ẹ dákun ẹ mọ̀ pé mi ní èso lẹ àbí irú oyún olórí ibú wọn gan mọ́ wá. dákẹ́ ń bẹ̀ ah, irú ọ̀rọ̀ wo lọ sọ lẹ́nu àbẹ́ẹ̀rẹ́ lódùmarè níbi àgùntàn ti ń sunkún àìlẹ́yìn nìmọ̀dọ́ ń sunkún àìrètè bó tiẹ̀ ṣé wàá mọ̀ pé kó o lè rówó kẹ́ ọmọ tí ń bẹ́nu rẹ̀ yìí ó mọ̀ ṣe gbé apẹ̀rẹ̀ wúrà àtìlẹ̀kẹ̀ fún ọ ni ẹ̀yin ọmọ yìí ẹ mọ̀ lọ mo dá yín lẹ̀ tinútinú ni mo fi dá yín lẹ̀ gbogbo ohun tí mo wá fún yín ẹ forí pípé lò ó ẹ wo olóòyà ayùn ń lọ. ìyàwó àwọn ẹnu yóò kọ̀ọ̀kan ẹni bí wọ́n lẹ̀ nu ìyàwó ìyàwó tí lọ́dún. arábìnrin arábìnrin ah ah arábìnrin èyí ti ṣe ẹ mo sì á lọ gun arábìnrin arábìnrin arábìnrin bíi ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta kó tó di pé ó tara kejì kí ló dé. arábìnrin yìí ti ṣe àmì kan yìí pọ̀ ọ́ amẹ́kàn ipò èmi ló dé. ẹ wo bàbá ẹ dákun ẹ má bínú ẹ má bínú ìrònú ló sorí àgbà mi kodò hmm. ibi tí mo sì ń lọ jìn mo ló jẹ́ kí n mọ sáré bí ẹni tí nǹkan lé bàbá ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ ẹ mọ́. arábìnrin wo ṣé o rí ìrònú tí wọ́n ń wò kò lórí kankan tí ń ṣe fẹ́ni tí ń rò ó ọ̀tá ẹni tí ń ronú ni kí ló dé tó bẹ́ẹ̀ gan-an kí ló ń rò. bú mi gbọ́. <sighs> bàbá òréré ojú amọ̀ nípẹ̀kùn ọ̀nà òsì ní jìnjìnjìn ká mú mu bí a lọ odò ò ní jìn kọfẹ̀ hmm. kọ́mọ lè bùtẹ́ ẹ wo bàbá ebi kìíní kan ní pa mí. Ah, ebi kíni ebi kíni arábìnrin. Ah, wọ́n ní bórí ẹni bá fẹ́ sùn wọn a sì gbá láwo orí kó ni bóyá wọ́ ni aláwo orí mi wọn ò mọ̀ bóyá èmi sì ni aláwo orí tiẹ̀ ìwọ náà mọ̀ bú mi gbọ́. ebi ọmọ ní pa ibi ọmọ. ṣùn mo wá ṣèlérí fún ọ níwájú Elédùmarè pé ẹ̀dá alààyè kan ẹnikẹ́ni kò ní fọmọ bú ọ lákàtà rẹ̀ èmi fúnra mi ò sì ní yánu pè ọ́ lágàn. ìgbàgbọ́ mi sì ni pé ó fẹnu ṣoyún. àṣẹ o fẹ̀yìn gbọ́ pọ̀npọ̀n sórí ọwọ́ oṣù méjèèjì ọmọ ilé ìgbé jù má ṣe ìlú rẹ̀. olúọdẹ mi èmi náà wáá fi ń yí ọ látòní hmm. wípé òrí èèbalẹ̀ kọ́mọ yìí nǹkan ó dé ìwọ òrìṣà wò ó o ò tún ṣọ́ wọ́n bọ̀ láti gbẹ̀mọ́ láéláé. Ah, àṣẹ o. kọ́dẹ kí wọ́n kọ́gbọ̀n nínú ìlú yìí olórí wọn lọ́mọ ṣe. wá. torí pé ọwọ́ àdáṣọ àṣírí bòmí lónìí àṣírí rẹ̀ ò tún tú mọ́ láéláé ọ̀rọ̀ kọ́ o àṣẹ ni hmm. bí ó sì ti rí nù. àṣẹ. wọ́n wọ́n wọ́n kàn mọ́ ẹ ọ̀rẹ́ mi wọ́n kan ọmọ yìí lágùn. fi ìdínú fi ìdínú fi ìdínú fi ìdínú. akọni ìbínú báyìí náà gbẹ̀bọ̀n wọ́n kan ọmọ yìí lágùn kù. kí ló ṣe ọ́. wọ́n kan lágùn kù. tàbí. Ah! ọlọ́run ò ní sàrólé ìyá wa àìsàn lásán ni elédùn àwọn ní ìpè lọ́lọ́jọ́. àìsàn kílẹ̀kẹ́ àìsàn má kílẹ̀kẹ́ má ṣe ọkùnrin yọkọ̀ tó yẹ pàpọ̀ tèmi lẹ́lẹ́dùn àgbà ẹlẹ́dùn tó o bá fi lè pẹ́ ẹ̀kọ́ ṣe tó gùn lọ́wọ́ mi máa bẹ́ẹ̀ mú nǹkan lẹ̀ ó máa bẹ́ẹ̀ mú nǹkan lẹ̀ ọlọ́run o. ìyàwó ẹ̀ mú bàbá wa jáwé yín wá bẹ̀ẹ́ dé ẹ mú sùúrù. mo ah. ní bàbá fẹ́ di ẹ dákun ìyá wa. mo ti gbọ́ mo ti ní sùúrù. ẹ ní sùúrù ẹ ní sùúrù báyìí ẹ ní sùúrù ẹ ní sùúrù ìyàwó ẹ dákun ìyàwó ẹ ní sùúrù. ẹ ká bàbá pẹ̀lẹ́ o ẹ kúrò pẹ̀lẹ́ o ẹ ká bàbá ọmọ òun dà ó bẹ yẹ o bẹ yẹ o bẹ. ó ń bu ajé ńkọ́. òun náà bẹ yẹ o màá ẹ lẹ ẹ káàdì lẹ̀ ń wò tí fi ń wọ ọmọdé yìí látó yìí. Ah, tá à ń wo kẹ wọdà àbò ọmọ tí nǹkan kún oṣù látàárọ̀ ìṣeré rẹ kiri ni sàdédé ni kíní ọjà mọ́lẹ̀ pa lẹ́sẹ̀kẹsẹ̀ náà mo sì ránṣẹ́ sí ọ kọ ọmọ àbọkọ wàá wò. irú kọlùkọlù wa wà lélẹyìn. kò yé mi o. àwo hmm? kí mi ní ìṣẹ̀lẹ̀. Eh, ọ̀rọ̀ mọ̀ yìí náà ni ẹ̀yin àbọ̀gbọ́ hmm? ó ń ajé hmm? máa bọ̀ járí ra. Eh, rárá wa wo máa bọ̀ kòkòrò òkè ìpojúkòrò jẹ ah, ah. gbogbo tẹ bá fẹ́ sọ pátá ìṣojú mi lẹ ṣe sọ. wo ọ̀rọ̀ òṣèré sọ́n fìtí là náà bá kú ọ̀rọ̀ tó bá gba òórọ̀ ìyẹn falẹ̀ sọ ọ̀rọ̀ èmi ẹ̀ ní ẹ̀ ah. jásáré rí a. àbí ọ̀rọ̀ eh, ọ̀rọ̀. sọ ohun tó bá fẹ́ sọ báyìí háwù ọ̀rọ̀ sani tóbi títí títí káfọ̀ bẹ́ẹ̀ bu ẹnu iná la fi sọ. gbogbo àjẹ o hmm? gbogbo àwọn ẹyẹ ilé tí mo ní kẹ pa kẹ fẹjẹ ti tutù ẹ ṣe abẹ ṣe. a ṣe. àwọn ẹbu tí mo wá gbé fún yín pé kẹ bu kẹ fún mọ kẹ sì fira láńkọ. gbogbo ẹ pátá la ṣe. gbogbo àjẹ. mo jẹ. ọ̀sọ̀ kan kí ni ṣé má tàn ọmọ yòó kò sí babaláwo àbí oníṣègùn àbí adáhunṣe tó lè dárò ó ti gbẹ bọra tí gbà àwọn ẹbọra jẹ. akéwì. Ah! kí ló dé ẹsẹ̀ wo mọ̀ọ́sẹ̀ tó tó báyìí tí mo fi ń fòṣùpá kọ̀ọ̀kan sunkún ọmọ. wí fún pé ọmọ mi á kú àbí kò sí wàhálà ẹ ti lọ́mọ mi máa kú ẹ wá o ṣe báláwo oore nìyí ẹlẹ́yìn àtọ̀rún mi ń rí ayé ẹjọ́ rí ọ̀run ni ó wàá lè wọlé yìí sàn ó lè wọ́ sàn àmọ́ wá gbọ́ o tí ọmọ mi bá kú tó bá kú àwọn máa bẹ́ẹ̀ mú nǹkan lẹ̀. ẹ dákun ẹ báwo lè ṣe é ṣe kò yé mi ìṣe bá kò bá mọ̀ ìṣe bá kò bá mọ̀ o yé òun kéré tí yọ kéré ẹni tó fẹ́ wọlé tí wọlé àròlé adé ẹ̀yọ ọ̀ràn rẹ o dárìnà kù. ọ̀rẹ́ o yá wa yá wa ọ̀rẹ́ o ọ̀rẹ́ o ọ̀rẹ́ o mi ò rí irú eléyìí rí o rí irú eléyìí rí o rí irú eléyìí rí o ẹ wò báyìí lè ṣe é kéjì ọmọ ìkúnlẹ̀ làlàlàlà báyìí ń gbóná ń gbóná rè. ọkọ mi ọkọ mi ó dára ó dá àtọ̀pọ̀. wa tó mi wọ́n mi wá ṣe bí ìdúrà bóyá bí àṣẹṣẹ kó lọ́ọ́ lè omi kò sómi lámù ah! kò sómi. àṣùlẹ̀ báyìí ni kójú òrọ̀ kí ni dùn ọmọ sọ di ìyàn máa lọ́wọ́ ní iyan omi ni kó mọ̀ mú báyìí bàbá. gbogbo gbẹ́nu dákẹ́ kókó kó wọ́n mi lọ fún mi jáde bẹ́ẹ̀ bá sáàbù sí ẹ̀ màbẹ́sí máa ṣe gbogbo àwọn ẹ̀yà lọ. omi omi kò sómi mo dá lọ. ẹ̀wọ̀n mo ti mú ọ̀ṣun wa gbóná báyìí. sọ̀wọ́ ìkaròdù ká sùn èmi lára lè fẹ́ mu kò tiẹ̀ wá ṣiṣẹ́ fún wa nílùú wa mọ́ báyìí o. kò tiẹ̀ wá yé mi o èmi la ṣe fẹ́lẹ́ dùà tó fi ń fòǹgbò omi gbẹ wá. omi omi tó jẹ́ wípé bí ọ̀rọ̀ ajé ló jẹ́ fún wa nílẹ̀ yìí ká má ti gbẹ́lẹ̀ kótókótó omi á ti sun jáde ńbẹ̀ bóyá wàá lẹ̀ ń bínú sí wa ni. ẹ lẹ́hìn ẹ kú odò ẹ dákun ṣé àwọn èèyàn ti fà lódò. fa kíni wọ́n ti tẹra wọn pa níbi tí wọ́n ti ń lè sun omi lódò ah. kódà tí mo bá kà wọ́n wọ́n ó tó ẹgbẹ̀rún méjì. Ah! ẹgbẹ̀rún méjì mélòó gan gbogbo olúwa. ìwọ́dé bẹ̀ ọ́ wò wọ́n tọmọtọmọ làwọn àpapọ̀ ìwó mi wálẹ̀ yìí àwọn aṣíbí òjò òkú kan wọn ló ti tó jẹrin káwọn ti momi kẹ́yìn nílùú ah. wọn. èyí ti rí kí ló dé ẹwẹ dà kó ń bò lẹ́yìn wá ń lọ báyìí ń bò ló dà ilé nì torútorú á padà wá ṣùgbọ́n ìwọ náà débẹ̀ nà. ẹ̀yin lè lọ torútorú wọn bí èmi rèké mọ́pọ́n mi délé. a èmi ògùn la mọ́pọ́n mi olówó mi retí omi olówó mi retí omi o omi mi o. mo gbé o. Eh? omi rèé. àbójú mi à ń tàn mí ni. Ah. omi ni ah mo gbé ìyá mọ̀ ń dá àwọn aráàlú wa o omi rẹ̀ ń bí ojú mi ọ̀tàn mi àtọ̀pọ̀ ah. àmọ́ ah. ṣé mo lè burú omi báyìí fọlùwà mi ah! omi eléyìí lára ọmọ olúwa mi wọn ò ní fẹ́ ọwọ́ epo àbá ìrówó rà àtọ̀pọ̀ àtọ̀pọ̀ àtọ̀pọ̀ hmm? òsín tí ó ṣẹlẹ̀ bómi àwòyáyá gan ò lè mọ́tò báyìí àwòyáyá wa kò lè mọ́tò báyìí ṣebí kí wọ́n fi láàánú ni tí bá bùdọ̀ nǹkan mọ̀ lò hmm, ẹ mọ̀ tọrọ yín jẹ kí wọ́n fi omi nu ọmọ náà lásán látọ̀pọ̀ wà mọ̀ jẹyà káàkiri látọ̀pọ̀ olè jìyà mọ́ àwọn yaya ò mọ̀ tó báyìí àwọn yaya àwọn aráàlú wa ìyà mọ̀ jẹ yín o tó ah, àwọn aráàlú wa bá tẹ omi mo dáràn. gómìnà bá ṣe gbọ́n sẹ́yìn gbá olówó mi ẹ kú àmójúbò mi o ní báyìí hmm. ẹ pẹ́ ìṣerú ẹ̀ mọ́ tó fi omi nu ọmọ lára lásán láwa mọ̀ sọ pé omi kan rí bákan ẹ mọ̀ bẹ́ẹ̀ lẹ̀ tún ẹ mọ báwo yàyà ó ṣe dé ọ̀dọ̀ yín èmi ò lè wá pa ara mi o ẹ nu ọmọ lára omi ó tún ṣẹ́kù. Hmm tó bá rí bákan náà. Ah. Ah. Ah. ní àwọn ìjẹyà káàkiri orí ìmọ̀jẹ̀ ń dáràn ọmọ máa ṣe wàhálà awòyàyà kankan omi lẹ rí. Elédùà ó fún lálàáfíà ìyàwó Elédùà ó fún lálàáfíà mm-hmm. ọlọ́run bá mi fún lálàáfíà ó yá dìde kó mú mi. kó tó mú mi bá mú dìde. yẹ́wọ̀n o ṣeun. Ah! Ah! adéyọ. ẹ̀rọ ẹ̀lẹ́ ó jẹ́ sóúnjẹ yìí yóò sá. Eh, bí o bá yọ àwọn ọmọ rẹ. ṣé lóòótọ́ ni. Ah, bá a ṣe rí nu àfi bíi dán ẹ kí lẹ lò fún babaláwo wo lẹ pín sí. àìmọ̀ ah, ah, gbọ́jáwé yẹn fa ṣé mo tún ní aláwo mi lẹ́yìn rẹ ni. àbíkútù olóògùn dèké arólé sálágbára dọ̀lẹ́ ohun tó ṣe máa dé yìí tó bá ṣèyàn òun ò ní wọ̀ bá. kò yé mi ó ní nǹkan ah. tẹ lò fún. kò sí ohun pàtà lò fún lẹ́yìn pé ara rẹ̀ ń gbóná lódìlódì àtọ̀pọ̀ sì lọ bomi wá mo fi nù ú lára mo sì fún ní díẹ̀ mu ó tán lọ́mọ mi bá dúró lága. àníjà tọpọ. èmi rèé bàbá. mo lè ti rí odò ọ̀hún àbó odò àwo yàwó yìí náà ah, rárá o kì í ṣe odò àwo yàyà o àmọ́ mo sáà rí i pé ah, odò ní mo sì rí i pé omi yìí mọ́ lóló yóò ṣe é mu lèmi bá bomi ń tèmi. ń bo lomi ọ̀hún wà. ẹ ṣeun. Ah. wọ́n wí bẹ́ẹ̀ ò rí bẹ́ẹ̀ o. Elédùmarè ah. abẹ́ gbọ́ omi lásán kọ́ leléyìí o alágbolódò lọ́wọ́ abẹ̀ wá wò àwa náà sì rí lé gbàlejò olóyè sí ẹ rí àwa àgbẹ̀lẹ̀ nkótó nkótó àgbẹ̀lẹ̀ nkòtó nkòtó àgbẹ̀lẹ̀ tí ó jìn tómi ọ̀wọ́n máa darí sí. Si a wàá tọ́jú kòkò mọ̀bà a pọnmi ọ̀hún sí tí ọkàn bámú a wàá pàjùbà fún kòkò ọ̀hún ibẹ̀ dojú bọ omi táwí ni. bàbá hmm. àmọ́ mo kọ́ ọmọ alápẹ̀rẹ̀ a jẹ́ pé ntẹ́ sọ fún anísìn ni pé a sọ̀rọ̀ di odò àkúnlẹ̀bọ̀. odò àkúnlẹ̀bọ̀ odò sani ni. àwọn bàbá bí wọ́n bá bu wá pé kí lorúkọ sàtà ń bọ̀ kí la fẹ́ máa wí fún. ẹ pé ní àmàwo márò títí tá a fi mú ọkọ tí alágbo yìí ọmọ ajẹ. amawo maro. bẹ́ẹ̀ ni amawo maro nìyẹn ẹ tó ẹ tó. àdúgbò ẹ. àti ìsọ̀kalẹ̀ òníra àti ìgòkè níjà. ẹ mà ǹlẹ́ o ẹ̀yin obìnrin ìlú olódùmarè ó gbọ́ ti yín a ẹ torí ọmọ yín àti ọkọ yín ẹ wọgbó lọ sí ìlú àìmọ̀ láti wá omi lọ a òǹgbẹ ayé ò ní gbẹ ẹ̀yìn náà ẹ dàgbà ẹ dògbó ikú kéwékéwé ò ní kó yín àmọ́ n tó dùn mí ni wípé bí ẹ ṣe lọ lẹ ṣe bọ̀ ẹ ò rí nǹkan kan gbé wálé tí jẹ́ omi ó mà ṣe o ò dáa náà ẹ rí gbogbo ibi tá a bá gbé ka olódùmarè ó là hàn wá torí iṣẹ́ tún kù tí a ó ṣe torí inú tí ò yẹ kó máa wọ́n èèyàn láyé omi jẹ́ àkọ́kọ́ omi lọ́ba òǹgbẹ ayé ò ní gbẹ gbogbo wa ẹ fi ọkàn balẹ̀ ẹ mọ̀ wípé dídùn lọ́sàn ó padà so àwa náà ò sùn a ò wo a wà lórí rẹ̀ ẹ máa retí láìpẹ́ olódùmarè ó gbọ́ tìyín ẹ máa máa ṣe o ayé ò ní mú yín ayé ò ní gbọmọ pamọ́ yín lọ́wọ́ òǹgbẹ ayé ò ní gbẹ̀yìn o ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹ káre ẹ máa lọ sí ilé ẹ káre o kò ní bàjẹ́ fún yín o ẹ káre o ẹ máa fẹlẹ̀ ṣe o ẹ káre o ẹ kílé mi o ẹ káre o ẹ káre o ẹ lẹ́wọ̀. cómico. tó gbà. tọ́. ẹ̀yin á lè ga eye bí àmì. mo lọ sí ga lọ́dọ̀ olórí hmm. wọ́n ránṣẹ́ pè mí. Hmm. nígbà tí mo débẹ̀ gbogbo àwọn olórí gàrí pátápátá ni mo bá ń bẹ̀ mo ní kí ló dé tí wọ́n pè mí wọ́n ní ká lọ gbáradì jagun o. Hmm. ogun àbí kí lẹ pé. bẹ́ẹ̀ ni mo wá bí wọ́n léèrè pé ìran la fẹ́ bá jagun gan wọ́n ní àwọn béèrèbè ni ìran yorùbá wọ́n ní wọ́n ń ṣe fùlẹ́ńgé fùlẹ́ńgé sí àwa fúlàní wọ́n ní ẹ̀yà wọn gúnyẹ́ kókó wá di pé wọ́n wá fi ìyẹ́ wọn ń gbé wa lọ́mọ fò wàláì wọ́n ní ká gé ìyẹ́ náà fa tọ́ èmi náà rí i pé yẹ ká bá wọn jà lóòótọ́ ṣùgbọ́n ohun tó ń kọ mí lómi nínú wípé ogun ò dàbí fúráfá kò dàbí fúrádé kò dàbí wàràǹkàsì ogun ò dàbí kásùn obìnrin ẹni ká máa hanrun a ogun baba, kò dàbí ká sùn sí yàrá láì jẹun fa. àmọ́ bàbá ṣe ti ránṣẹ́ sáwọn ọ̀gá tó kù. gbogbo àwọn ọ̀gá tó kù pátápátá ni wọ́n ti ránṣẹ́ sí wọ́n kódà wọ́n ti gbáradì àwa ni wọ́n ń dúró dè. àmọ́ olórí gà òwúmà yahoo fada fẹ́bẹ̀ fúwẹ́dẹ̀ wọ́n ní bó ti wù kọ́pọ̀ tó ká gbogbo pátápátá. orí ló kú o. ibi iṣẹ́ oríran mi mò ń ṣe ọ̀nà òrìṣà làkalẹ̀ mò ń tọ̀ mo tọ̀nà títí mo délùú òṣòrongí arọ òṣè gbá lójú ẹni òrìṣà òṣè kìláyà mo dọ́mọ pẹ̀yẹ́ kẹ́tẹ́kẹ́nikẹ́ni mọ́ ṣe nà mí ẹni bá nà mí àríjà bá bá mi àrẹ̀mọ pẹ̀yẹ́ kẹ́tẹ́ mú da. Ah! irú òtútù tí ń mú lágbègbè yìí ó lámì kan lára o nínú kejì ó fẹ́ dé àbí kò mọ̀ ṣe pé odò ńlá kan bẹ nítòsí. jẹ mo bà lẹ́rù ìhàlẹ̀ ni. kì í balẹ̀ kó mọ̀ yàn bọ́. ọ̀pẹ̀lẹ̀ ò ní balẹ̀ kó mọ̀ sọ̀rọ̀ èyí tá a bí fanifá ń wí alàgbàlúgbú omi. de estar allí da ayé ìbà rẹ a ṣẹ̀dá ayé ìbà ìbà odò ńlá tó mọ rè alàgbà ló gbú omi lèmi tìmẹ́yìn fojú kàn tótó rẹ̀ ọba tótó. òtòróró omi alálẹ̀ ara tó mú bẹ̀ wọ́pọ̀ èmi tìmẹ́yìn mo bù bọ́jú tìmẹ́yìn bù ṣiṣẹ́ gbogbo ara lèmi tìmẹ́yìn ó wẹ̀ látòní lọ ó dàṣẹ omi ò gbọ́dọ̀ wọ́n tì mẹ́yìn àtòun àtàwọn aráalé rẹ̀ náà. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí ó ẹ̀yin àgbààgbà àpolé ǹbá já sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí títì mẹ́yìn sọ ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí ká lè mọ ibi tá à ń lọ lórí rẹ̀. etí ò tiẹ̀ wáyé mi ni pé ṣé àwọn obìnrin ìlú yìí ṣé wọ́n wàá rú tẹ̀lé tì mọ́ ìlọ pọnmi wà ní àbí báwo ni. pọnmi bò ó wọn ló di gbére ó di kése ó dòkú aláwo ọwọ́ á ní ṣé èèyàn kú ni àbí wọ́n ń ṣègbéyàwó èèyàn ní káká lọ síbi ilẹ̀ ti tẹ́jú káwá lọ tẹ̀dó síbi tódò tí ń sàn láì wẹ̀yìn ọ̀wá ní pé ṣé lọ pọnmi dákun ṣé omi tá a bá wá pọn tá a bá bù mu tá a bù wẹ̀ tá a bá wẹ̀ mọ́ ń bẹ̀ lẹ́ẹ̀kan dákun kí la fi tọ́jú èrè oko o ṣeun yóò dáa fún ọ̀rọ̀ lọ sọ àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ mọ̀jẹ̀ akọ́rọ̀ tiẹ̀ náà dànù agbé kòkó agbóbì ṣé bá a bá ń lọ ṣé àáfàtú dání lọ sọ́hún ni hmm. àbí ta ni kó a lòfò. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ̀rí àwọn àgbàfẹ́ wọn á ní iṣó tí ó bà tẹ́ni kò ṣeé pàdé mọ́ bá a bá fún tan pọ̀ ìsàlẹ̀ ni ó padà gbàyọ̀ ẹ̀ ṣe má jẹ́ àgbà ọ̀rọ̀ ibi ẹni gbàgbọ́ ọtí bá a bá gbin kòkó tá a gbin obì tí ò sómi tí ó tún ṣe ń kọ́ èsì ń tá a ṣe ẹ wò mí wò ẹ ṣe já lọ ọ̀lẹ̀ tuntun níbi títì mẹ́yìn wí ẹ já lọ bẹ̀ níbi tí ilẹ̀ gbé lójú níbi tí ilẹ̀ gbé tẹ́jú kálọ̀rì bẹ̀rẹ̀ gbèsè ayé tuntun bẹ̀ àbẹ́ẹ̀ ti ní mo wí ẹ wò mí wò gbogbo wa ò ní tójú lẹ̀ mọ́lẹ̀ ẹ já lọ. ó ti dàṣẹ ó ti dàṣẹ bàbá. pẹ̀lẹ́ o akínnígbò efele ọkùnrin gbọ̀gbọ̀rọ̀ tí béèrè wọ̀yá àjà elédùnmarè fi ọlá fẹ́ tán ó fọ̀sùn jíǹkì rẹ ọ̀wá dẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ ó dògbójú ọdẹ tí gbogbo ọdẹ ẹgbẹ́ rẹ̀ mú yangàn láwùjọ kàkà kó o wá kọ́lé kan ìkótó ìkótó kọ́ gbẹ́lẹ̀ kan kó o mú wúrà tẹ́lẹ̀dùnmarè fún ọ kó o fi pamọ́ sí kọ́wọ́ ọmọ aráyé mọ́ bá a tó irọ́ ni alágbẹ̀dẹ rẹ wá gbàgbé ìṣe ẹ̀wù rẹ̀ ó gbọ́mọ owú ó gbé idà sínú igbó alágbẹ̀dẹ ti gbàgbé pé ìjọ tíṣẹ́ bá kan iṣẹ́ irin fífẹ́ àbí tíṣẹ́ bá kan iṣẹ́ irin pípa ṣẹ́nu lòun ò fi fẹ́ náà ni àbọ̀wọ́ lòun ò fi parin ó wá di ọdẹ tọ́dẹ ẹgbẹ́ rẹ̀ ń sá fún torí wọ́n mọ̀ pé báwọn bá jọ lọ sígbè ọdẹ báwọn ṣe lọ làwọn ó ṣe bọ̀ torí o ti fẹnu tẹ́ńbẹ́lú ẹni tẹ́lẹ́dùmarè fi fún ọ ó mà ṣe o òkè tí gbàgbé bò sí ó dé gba alátẹ̀tàn wá káwọ́ lérí ó ti bọ ẹ dákun ẹ gbà mí ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi báwo ni wọ́n ṣe rí Ọ̀ṣun padà wá sílé Ọ̀ṣun ló pè ló fi dà gàràgà ọ̀ṣun ti gbàgèrè lọ́wọ́ sédòsédò ó ti gba kété lọ́wọ́ ajípọnmi ọ̀ṣun ti dòrìṣà ńlá tí ń bẹgbẹ́ ẹ̀ lẹ́rù ó ti dàlágbà lúgbó omi. Ah, ẹ jọ̀ọ́ ibo gan ló tiẹ̀ wà dákun ẹ jẹ́ lọ bá a bóyá tí n bá bẹ́ẹ̀ bóyá ó lè dákun dábọ̀ kó fìyè dénú kó tiẹ̀ ṣàánú mi. Hmm. ìyẹn ò lè òkè méje àtilẹ̀ méje ló dà kọjá kó tó rómi ọ̀hún ọ̀sùn ti ṣàgbó rẹ̀ dòdò ó ti dìrín tí gbogbo aráyé mu. èso parada ó méje ilẹ̀ méje. máa ṣe sọ́ọ́sọ́ ẹ bọ́dẹ ọdẹ tó máa jà lọ́wọ́ nù. kí ni máa ṣe wọ̀ gan wọ́n sì máa ṣe bígbà tó yẹ pé ọmọ sí ọdẹ ṣe jùlọ ẹ lọ. amókè amókè fẹ́ràn yìí bá fi lọ máa lọ́wọ́ ìwọ ni wọ́n pàdé o. Ah! irọ́ ọba lọlé kọ́ lọ páyà mídí kọ́ náà. sí ọ̀dà iná kọ́. ìgbéraga pọ̀ ẹgbẹ́ nǹkan mo rí bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀. ẹgbẹ́ nǹkan bẹ́ẹ̀ nítorí akọ nínú òkè. kí lè rí yìí. Ah. Ah, ó yá. ẹran rèé o ọwọ́ bá o. ráwọn tí wọ́n rodò àtàwọn tí wọ́n ṣọlẹ̀ lọ wọ́n ti pẹ́ jù. Ah, ah. ah, táwa ni ẹni ńlá tọwọ́ gbó ńlá tó tún pẹ̀lú ńlá yìí. ìwọ bí bó. ẹ káàbọ̀. èèmọ̀ ńlá mo wí báwọn mo pé alábànírèrè ògún òní jẹ́ dìgbòlugi àfẹrẹmọjò onílànà kàkà kó gbọ́ lọ ta mi èèwọ̀ òrìṣà èkúté ilé òní jẹ kán ó wù àpẹẹrẹ pé ebi àjò tá ń lọ níwájú yóò sàn wá nù. Ah, olúwa mi sẹ́ni bá ti dẹnu gbọ́ báyìí ṣùgbọ́n ìnáwó bíi ẹni lu dàíkó elédùn àgàn ló ní kí n tẹ̀lé wọn lọ ẹ asán là bá jẹ sùn. lọ́yẹ <laughs> ẹ wo bàbá ẹ ṣàjà gbà pé iṣẹ́ ogun ni. ogun ti alẹ́. ẹ wo ìran ọlọ́dẹ kì í pasán ìran ọlọ́dẹ ò ní pòfo àwa ò ní pasán àdé. ẹ̀yin obìnrin lé ó yá ẹ lọ ṣáyàn rẹ. mo jẹ́rìí ọkọ mi owó rẹ ti dé ẹ̀yìn. ẹ ṣe olú olúwa mi sẹ́ẹ̀rí bí mo ti rí báyìí bẹ́ẹ̀ ni mo na ìbọn sókè mo ràn dísẹ́yìn bàbá mo rán ọkọ̀ ogun tẹ́ oko tẹnu mọ́jọ igba o bẹ́ẹ̀ lẹ́rán jábọ́ síwájú ọdẹ. ó bá di pẹ́ ẹ ẹ ṣeun ẹ ṣeun ogun náà ni ó wọléde ni àdúpẹ́ lọ́wọ́ ogun ogun mọ̀ ṣe gbè lẹ́yìn wa àwọn èèyàn wa wá ń kọ́ báyìí ká mọ̀ retí wọn lókù ọ̀ya kọ́ mọ̀ ṣáàyàn. Ọlámiládé yìí o omi àbùbọ́jú rèé àbùṣiṣẹ́ àbùṣọra omi tí mo pè lágbo fún wa rèé o òun kan náà làá mọ̀ pè ní awọ ẹgbẹ́ wẹ̀rìṣà kí gbogbo wa ká wá kán lómi kó ní mímu ó mu oníyàbùbọ́jú kó bùbọ́jú àbùṣọra kó bùṣọra àbùṣiṣẹ́ kó bùṣiṣẹ́. ẹ̀yin àgbààgbà ifá yìí sọ̀rọ̀ o. kìnìún ifá wí o. ifá wí o. ifá ní oríru wa rèé o. ọ̀pẹ́ fọlọ́dúnmarè. ifá ní ilẹ̀ yìí la fi dá àwọn babababa ńlá wa. ifá tó tẹ̀síwájú ó ní ilẹ̀ yìí láàgbé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ó ní ilẹ̀ yìí láwà tá a gbé gboríyìn lọ́wọ́ gbogbo ilẹ̀kílẹ̀ tó yí wa káàkiri. Ifá tún wí wípé ilẹ̀ yìí làwọn ọmọ ẹni yóò ti máa so èso rere lójú ẹni. Ifá sọ wípé ilẹ̀ yìí láti gbé nókìkí ju gbogbo ilẹ̀ tó yí wa káàkiri. Ifá ní àṣeyè báyìí lálákàn ṣepo ó ní àṣeyè ní tiwa o ẹ̀yin àgbà mo jíṣẹ́ ti ìfaràn mi. Hmm, ọ̀kú àbọ̀ ọ̀kú àbọ̀ oríire ò ní dàrú ayé ò ní gbó lẹ́nu rẹ̀ ẹ̀yin alálẹ̀ ẹ mà ṣe o. Hmm olódùmarè a mà dúpẹ́ o ẹ̀yin gbarún mọ́lẹ̀ a mà dúpẹ́ lọ́ọ̀yìn o ìfàfọ̀hún ìfàfọ̀re àmọ́ ju gbogbo rẹ̀ lọ ẹ̀yin ìlú mòye oh. nǹkan kan kọ mí lóminú lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí mo dúpẹ́ ẹ̀rí ọkọ̀ tá a máa pe ibi tá a tẹ̀dó sí yìí a ò tí ì mọ̀ ó jẹ́ ní ti ń kọ mí lóminú. No àbí àbí ìpolé tá a ti wá lọ́hùn iná làátún sọyà yín nù. ẹ sì dáyàjá mi bàbá ah. ẹ̀yin ò ṣe jẹ́ ká fi iṣu síná ká mọ̀ finú wọ̀bẹ hmm. àbí èyí tó jà ń bẹ̀ ní fati wí fún wa yìí ó ti jẹ́ amọ̀bi tá a tẹ̀dó sí hmm. ah, ah, orúkọ tá a sọ̀bi tá a tẹ̀dó sí ṣe á lè gbàgbára tó yùn bó bá wù wá a lè porúkọ ìlú wa ní láàrọ̀ bó bá sì wù wá ẹ lè pé lórúkọ àwọn baba ńlá baba tèmi ká mọ pẹ̀lú ní tìmẹ́yìn. ẹ̀yin ìlú mòye ìbànújẹ́ ò ní kàn wá inú gbogbo wa máa dùn mí ẹ̀rí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí hmm. ẹ̀yin ìlú oh. ẹ̀jẹ̀ á lọ rè é sùn hmm. Hmm. torí àkókò tá a wà ilẹ̀ ti ṣú tó bá di ní àárọ̀ ọ̀la kí gbogbo àwọn ọ̀dọ́ ìlú kí wọ́n bẹ̀rẹ̀ sí pàjùbà olúkálukú ó wà ní abẹ́ òrùlé rẹ̀ kó tó di ọ̀run lónìí ẹ wò mí wò ó kọ tí bàbá ọmọ ó sọmọ rẹ̀ inú rẹ̀ ní gbé àmọ́ bí tá à ń lọ kó tó dọ̀rùn lónìí. wà á tọ́. bàbá ifá ńlá lè wá rán mi létí. tọ́. ifá ńlá ó ní bí ikú bá pa agbádá agbádá àmọ́ gbó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n ní bí ikú bá pa gọ̀bì gọ̀bì ó tẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ní kutu wa ń wẹ́ni tí ó pa àwa lanu kó orin awó bọ́ sí wa lẹ́nu. wà ní ó dìgbà tá a bomi lámù kíkú tó lè dáwọ́ iṣẹ́ dúró ikú ò ní pa wá nírèwé. àṣẹ àṣẹ o àṣẹ o àṣẹ o ẹ dákun ẹ bá ń ṣàṣẹ ẹ rí ìwúre tẹ́ ń wò ó lágbára púpọ̀ ẹ tìmẹ́yìn ọmọ tó rán létí ifá kan ifá kan ló sọ̀rọ̀ hmm. ifá kan ló ní ayọyọgo hmm. ayọyọgo ayọyọgómagómà adífá fún orí níjọ́ tí ń lọ rè mú yọ̀yọ́ra orí ọmú yọ̀yọ́ra rèé o ọ̀rọ̀ ìbànújẹ́ kan kì í báyọ̀ ọ̀rọ̀ ìbànújẹ́ ò ní bá gbé. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. eléyìí irú àwọn àlejò wo lẹgbà tí ń dí mi lọ́wọ́ tọ̀sọ́tòrò yìí bí wọn ò fariwo wọn dín lọ́wọ́ wọn á sì fòórùn èéfín wọn sú mi wọ́n ṣègbọ̀nsẹ̀ síbi tó bá wù wọ́n wọ́n bẹ́tọ́ lé ń lórí láì ní wẹ̀yìn bí abiyamọ mo fi gbégbé eléyìí ṣoṣù mi para wọn ò wá mọ ohun tó kù mọ́ wọ́n lọ sínú igbó gégi lé ń lórí wọ́n fi fún gbogbo òkùnkùn agbó mi dànù kàkà kí wọ́n túbà ẹ̀rín ìyànjì ní jáde lẹ́nu wọn ẹni bá mojú wọn kọ́ lọ rè bá ń kìlọ̀ fún wọn dáadáa o torí eyín tájá fi ń bọ́mọ rẹ̀ sí ẹni fi ń gé e jẹ. oṣù sẹ̀ǹkẹ̀sẹ̀ olóòyà ọ̀yàn àwọn ẹ̀dẹ kó tó fẹ́ mọ́. ajú ẹrẹ wọn dákedáke ìrújó olódùmarè káàkiri ayé dákun dáwọn fi èdè nú. àgbà tí òbínú lọmọ rẹ̀ pọ̀ ọ̀ọ́sùn ooo. bàbá o bàbá o kí ló dé bàbá o bàbá o bàbá o. èèmọ̀ afárá nìjà ikọ̀. ẹ̀yin oṣó igbó ẹ gbọ́ ìkìlọ̀ ọ̀ṣun bínú ọ̀ṣun ní gbogbo igi tá ẹ gé nígbó pátá láti fọ́ ìkòkò àgbo òun dànù ó ní tí inú bá bómi tómi bá fi gòkè odò tí inú bá bí omi omi á gbé igi lọ ẹ̀yin oṣó igbó ẹ gbọ́ ìkìlọ̀. ìwọ àbẹ́lò bíi ẹ̀ ń ṣọ́. mm wọn ò gbọ́dọ̀ lọ wọn ò gbọ́dọ̀ lọ ẹ lé wọn kẹ́ ẹ mú wọn ẹ̀yin ẹgbẹ́ mi go mo ní mo dé mo fẹ́ là ló jẹ́ ẹnírọ́ ni mo ní mo dé mo fẹ́ mi gbóró títì ẹ léèwọ̀ èèwọ̀ òrìṣà ẹnìkan kì í lẹ́ni ọba bẹ́ẹ̀ ni a kì í ná lára òrìṣà ẹni bá nẹni ọba ríjà ṣòfò ẹni bá nu arára òrìṣà àríjàwò yàmi ọlọ́mọ àjẹ akọ ajé aborí mẹ́jọ abo ajé aborí mẹ́jọ èmi ẹkùn tágìrì gbére ìjìjà àwọdà. bàbá àrí mú. ẹ rí kankan mú. eré tètè ni. bí ọlọ́bọ̀ ń bọ̀ lọ́sẹ̀ fún bàbá. bí ọlọ́bọ̀ ń bọ̀ o. bẹ́ẹ̀ ni bàbá. ó dà kò burú wọ́n sún ọjọ́ ìyá wọn síwájú ni èmi mọ̀ pé wọ́n ó padà wá pẹ̀lú eléyìí tí ń bẹ lọ́wọ́ wa yìí wọ́n wá wọ́n pa àwọn fẹ́ gbé ìgbà òun la dáná fún ọ ya ngbà ya ẹ ká lọ ó dùn mí pọ̀ hmm. mo lé e títí olódùmarè ò kádàrá kọ́wọ́ mi tẹ̀ ká ṣe pọ́wọ́ mi tẹ ohun táwọn wí ni gbangba ń bí ni wọn ò bá so mọ́ nítorí lọ́bẹ̀ kó tó wá ru ọwọ́ yóò wá ṣàlàyé ohun tó pè wá orúkọ tó pè wá lánàá wọn ò pè kó tún pè kó tún sọ lójú gbangba wa. ó mà ṣe o. ọwọ́ mi ò bá mo lé. ó mà lè e. púpọ̀ àmọ́ ah. síbẹ̀síbẹ̀ ìwìn ọ̀hún ó yẹ kárí ká mú wá yín ó kọ wo ni mo lọ ló pè wá náà. ó pé àwa oṣó igbó. oṣó igbó ó mà sì ṣe dáadáa fún wa. ọ ọ ọ. oore ni wọn ń ṣe fún wa. lọ́nà wo. à ọ̀rí n tá n wá lọ sí ègbè ègbè tí bá a gbé wá. nìkan o. ó kọ tá n wá kí látijọ́ yìí ènìwìn ń sọ wá oṣó igbó ẹ ṣàìmọ̀ pé oṣó igbó ènìwìn yóò máa jẹ ni. oṣó igbó. orí ńlá ló ṣe wà àmọ́ tìmẹ́yìn ó tún kù nìbáró. ẹ ṣáàwó. tọ mo mọ ọ dáadáa jagunjagun ògbójú ọdẹ ni ọ ọba wọ inú igbó ọba wa wá ìwìn náà kan ìdí tó fà á tó fi ní Ọ̀ṣun bínú àfẹ́mọ̀dì rẹ̀ torí láti gbà tá a ti wà nílùú yìí Ọ̀ṣun ò pa wá lọ́mọ èsì aníjàmbá èèpáyà wa gbogbo wa ń jó à ń yọ̀ à ń jẹ à ń mu àmọ́ èmi ló fà á tọ́sùn fi ń bínú ìdí rèé tí mo fi ní kọ́ ọba wa wá ìyẹn náà kan ọba mu wá sí àárín wa ní àyè. ìyá sí pé bàbá ṣe ní lóore. àdúpẹ́ ni bẹ́ẹ̀ ni. bí iṣẹ́ bá ti yá ó yá ni náà nù. tọ́ ó dá ẹ̀dá yùn dá mi wọ́n mú àwọn ọmọdé méjì wọ́n mú ọmọ ra gbogbo ohun tó bá yẹ ká ṣe tá a fi wà láwà kan. ajá mi dà o. ajá ọdẹ. òkè mọ wú. ajá ọdẹ. ọsọ pàkàgbé mi. ajá ọdẹ. ọgbàlẹ̀ gbára wé. ajá ọdẹ. ajá mi dà o. ajá ọdẹ. èyí ah, ti ṣe kí ló dé ẹ ẹ fọ ọkọ balẹ̀ ẹ fọ ọkọ balẹ̀ ẹ bá láyé balẹ̀ ẹ wọ òrìṣà. a ò gbọ́dọ̀ wọlé gbẹyẹlé. a nira gbé níbi tí gbé pàtí ẹ láró ẹnìkan kì í mọ bí àlùkò gbé ń patí ẹ̀ lọ́sùn ọdẹ ta tán ọdẹ relé afẹ́fẹ́ báwo rìnrìn àjò. àṣà kan ò gbọdọ̀ wọlé kó gbé ẹyẹlé àṣà tó wọlé tó bá gbé ẹyẹlé ọ̀hún ló jẹ ẹ fi ọkàn balẹ̀ ẹ jẹ́ tí kìtìmẹ́yìn ò ó ti lọ àlọ́lọ́ àbọ̀ ń padà bọ̀ ẹ má mẹ̀kàn ẹ gbọ́ ẹ má mẹ̀kàn. òṣó igbó kí ló dé tó ń lé mi kiri. ẹ bọra gbòjàmọ lílé tí mò ń lé ọ kì í ṣe ti kú n ò sì lé ọ fárùn nǹkan ẹyọ ni mo fẹ́ tọrọ lọ́wọ́ rẹ. nǹkan ẹyọ kan. bẹ́ẹ̀ni. irú nǹkan wo ló fẹ́ tọrọ lọ́wọ́ mi. o ṣeun. níjó ní ìtò dé bá wa lálejò ó dáhùn ó pé ọ̀ṣun ń bínú ọ̀ṣun tó o pọ́n ń bínú yìí mo fẹ́ kó o jẹ́ kémi rẹ̀ ká fi ojú ríra wa bí kèrègbè méjì ṣe ń wora wọn lọ́nà odò èyí tó tó wá jọ bí rẹ̀ mo fẹ́ mọ àṣírí iná ọwọ́ rẹ̀ yìí. ó máa dárí hunrun èròkèrò kún ọkàn yín fọ́fọ́ níbo ni pàdé ará ayé àti tọ̀run tí ò bá kí n ṣe pé alágbára tó jẹ́ ǹjẹ́ a lè dúró níwájú mi. ṣé wàá rí béèrè méjì tó béèrè yìí ohun tó léwu ni nítorí pé tọmọdé bá débi ẹrù ó di dandan kẹrù ó bà á. ẹ bọra gbóòjàbọ ẹ bọkàn nílé títí kò kọjá kú ní tó bá lé ń bẹ̀ ni ó wí fún mi nítorí pé ọ̀ṣun táwọn yìí olóore wa ló jẹ́ bí n bá rí bẹ́ẹ̀ mi rẹ̀ bá pàdé yóò lè sọ rírí ṣe àti àìrí ṣe fún wa yóò sọ fún wa ohun tó fẹ́ àti ohun tí ó fẹ́ àwa náà ó sì pè wọ́ rẹ̀ mọ́ ló bá tán. kò burú mo mú ọ dọdọ ọsùn ṣẹǹgẹsẹ olóyè ayùn abiamọ ọlọjà òróró. o ṣeun ó kù níbọn rò ẹ bọra gbòjàmọ ó wá rí iná tí ń bẹ lọ́wọ́ rẹ yìí bó o bá kọ̀ tó ògbélé mi lọ́wọ́ wọn kàn di ọdẹ yẹpẹrẹ ọdẹ ọdẹ ọdẹ ọdẹ ni wọn ó dì níwájú àwọn èèyàn mi àmọ́ bó o bá lè gbélé mi lọ́wọ́ inú mi ò mọ̀ dùn o nítorí pé láti ìgbà tó ti wọnú ayé wa ni mọ́lẹ̀ ti tàn sínú ìlú wa. ṣé ẹ lè sìn bá a ṣe ń sìn ṣé ẹ lè bọ́ bá a ṣe ń bọ́. <sighs> wọ́n ní ká sábólógún ti pé àṣà kò lè rí bó ti yẹ ó rí kí ni ó ṣe wá tá à níbọ̀ bẹ́ẹ̀ bá ṣe ní a bẹ́ẹ̀ là á mọ̀ ṣe ó sì ti dàṣẹ látòní lọ́nà. kí n gbéná ọwọ́ mi fún ọ. bẹ́ẹ̀ni. <laughs> mi rèé o abọ́ mi rèé o mo jíṣẹ́ tẹ̀ràn mi abọ́ mi rèé o. èmi ò bínú èmi mo fẹ́ bínú sí i àmọ́ àwọn ìwà èrí tẹ̀ ń wù ní ṣe ní kàyéfì omi tẹ̀ ń mu tẹ́ ẹ̀ fi ń wẹlẹ́ dáa yín ẹ tún wá ń ṣe èrí sínú ẹ̀ omi ọ̀sùn èso mi ẹ̀gbin àgbo ni ẹranko mú un bẹ̀ ọ́ dá pé èèyàn mú un bẹ̀ ọ́ dẹ́kun àìsòdòdò ìwìn inú igbó mú un bẹ̀ ọ̀pẹ kanrìn kìí sí ẹ̀dùn abẹ́yìn ọ̀mọ̀ omi tó oògùn ni omi tó oògùn ó dóògùn lọ ẹ wò ó ń tẹ́ ṣe fún mi nìyí ẹ sún sọ́wọ́ iwájú dáadáa kẹ́ ẹ lọ rè kọ́lé yín sí ẹ fi bí ìṣèpàdé èmi àti yín ní gbogbo ògbà tẹ́ ẹ bá fẹ́ béèrè nǹkan ẹ fi àyín sojúbọ èmi ọ̀sùn kẹ́ ẹ máa bọ̀ mí gbogbo ń tẹ́ ẹ bá wá fẹ́ ẹ béèrè wọ́n é fún yín tẹ́ ẹ bá ti finú mímọ́ ṣe kò jù bá ń lọ. ìyá mi ọ̀ṣun ṣẹ̀gbẹ̀ṣọ olóyè ayò olóòtú àbìdẹ wẹ́wẹ́ rẹ mọ́ èmi ò ní báwọn pè ọ́ ládágbámọ́ lè ṣe mo dúpẹ́ ọ̀rọ̀ yín ti wá yé mi dáadáa wọ́n mú àbọ̀ lọ́lé fún àwọn èèyàn mi ohun tẹ́ ẹ fẹ́ àti èyí tẹ́ ẹ fẹ́ mo sì jẹ́ oyè yín pé láti òní lọ àṣẹ ti gùn gbogbo ẹ̀ ti di mímú ṣe látòní lọ ọ̀dà láyọ̀ ló balẹ̀ o. <laughs> ẹ̀gbìn ń yọ̀rọ̀ ṣé wípé mò ń bọ̀ wá olódùmarè òyà lógún ọdún làwọn ọmọ ogun fúlàní abilala lẹ́nu ìrankíran ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún ṣe ogun wẹ̀ kí wọ́n máa bọ̀ ṣé bí gúdúgúdú làwa náà àfìgbà kan túra lẹ̀ ẹrú obodò ẹni tí ó wẹ̀dọ̀ lómi inú kọ́ àìmọye ohun abẹ̀mí tí ń bẹ nísàlẹ̀ odò ó lé lẹ́gbàá gbèje. ẹ máa gbọ́rọ̀ lẹ́nu Sàámù kí wọ́n máa bọ̀ àbí kí n la àdàbà rẹ̀ òkú kún náà ní àǹkùngbẹ́ pápá ń jó ẹ̀yìn òkú fèrègé ẹ dákun o ṣé iwájú ogun ni ẹ̀yin lè mú ni àbẹ́yìn ogun ẹ̀yin ọ̀yọ́ ìmọ̀ràn tèmi rèé èmi ò bá ní ká pàrokò ogun ránṣẹ́ sálára ká ránṣẹ́ sájèrò ká tún fi ránṣẹ́ sí ọwọ́ àràngún àga àmọ̀tàgẹ́sì wípé kí oníkálukú wọn kí wọ́n di ẹnu ìloro wọn mú tẹ́sísìn bá kọjá ń bẹ̀ wíwọ́n ni kí wọ́n wọ́n sọnù ẹni tere èjì tere ó dá mi lójú pé wọn ò ní kù kan tún èdè ọyọ́. tó bá wàá rí bẹ́ẹ̀ kí ló dé tá a fọmọ ogun ránṣẹ́ sí wọn látọ̀yọ́ wa níyìn bí àrá fúlàní rí o ẹni bá sojú rẹ̀ lẹ́ẹ̀kan sí kò ní ṣàfira. ẹ dákun o ẹ̀yin Ọ̀yọ́ Mèsì èwo ni amúlò méjèèjì báyìí o ẹnìkan ni a ogun ẹnìkan ni a ogun ẹ dákun tó bá jẹ́ bíi tèmi o kí wọ́n pète ogun fúnra wọn lọ́dà ọmọ náà là rán sí náà ọmọ ọlọ́mọ là á sì ránṣẹ́ dé tòrútòrú eh. ẹ dákun ṣé oúnjẹ tá à ń fọ ọmọ olóòsì ẹ rò pé kó lè bá a yé ni oúnjẹ tá à ń fẹ́ rù kèé ṣe pé kó lè bá a yé àní kó lè bá a ṣiṣẹ́ kárakára mo rò pé ń gbọ́ mi tá a bá ní ká kọ́ ọmọ ogun ránṣẹ́ látọ̀yọ́ ẹ dákun ta ni ó délé fún wa oh, àbábílẹ̀ ilẹ̀ ń gbunduku eh, oh, èmi ìbámu wá bí àbáwọn ọmọ kojú wọn díẹ̀díẹ̀ tá a bá ní àfọmọ ogun kan ránṣẹ́ èmi ọ̀bára máa o ẹ gbọ́ àkọ́ ogun ránṣẹ́ o. àdídé o. àtòkè àti gbọ́ kò sẹ́ni tó lè dúró àtòkè àti gbọ́ kò sẹ́ni. danfuro pasege bẹ̀rẹ̀ mi dání kàlẹ́ níbikíbi tẹ́ ẹ bá ti rí yorùbá yá búkà ṣe wọ̀nà. àti gbó tán gbọ́ kóró fún ọbẹ̀ ẹ pè gbogbo lọ́dẹ lọ́dẹ ìlú yìí ẹ pè gbogbo àwọn èèyàn jàǹkàn jàǹkàn nílùú Òṣogbo kẹ ẹ ránṣẹ́ sí gbogbo alágbára nítorí ogun Fúlàní ti ń bọ̀ ó ti wà ní dẹ̀dẹ̀ ó ti kàn wá lára nílùú Òṣogbo ó ń rékọjá lọ sílùú Ọ̀yọ́ èèwọ̀ sí ni wọn ò gbọ́dọ̀ tójú wa yàn wá mẹ́bọ ogun Fúlàní ò gbọ́dọ̀ débí débi tí ò dọ́yọ̀ kò gbọ́dọ̀ borí wa nílẹ̀ yìí o nítorí àwa nìpo àwa lòṣogbo àwa la nílùú àwa la lágbára ẹni tí ó bá mọ̀ yóò mọ̀ yóò ni mo ṣe ránṣẹ́ sí yín ẹni tó lógun lé kó gbé fẹ́ni tó lógun ẹni tó lógun kó gbé fẹ́ni tó lógun nítorí èyí kíkú là á jogún àsìkò ogun là á ṣaàgùn ogun nítorí ogun amọ́ọ̀dógún àtò oògùn àtogún ni mò ń lani lóògùn ogun Ogun oògùn fúlàní kò gbọdọ̀ gbàbí kọ́kọ́rẹ́ ìdí inú tí mo ṣe ránṣẹ́ sí yín ẹgbẹ́ra kẹ́ lọ́rùn àtòògùn àtagbára àtàṣẹ àti gúdúgúdù tí ń bẹ lábẹ́ aṣọ àwa la ní. Ah, ọmọdé ìsílẹ̀ yìí ẹ mọ iyọ̀ dẹ̀ ẹ wo olúwa mi àkọ́mọ́dà bíi ìgbéraga ni ah, ẹni tí ò bá lágbára nù yín ẹ má tẹ̀lé sógun yìí o oògùn nígbà yín sọ̀rọ̀ yìí olúwa mi bóyá kẹ́ ẹ sígun fẹ́mi nìkan kí n kojú fílàní. Ah, àti ẹ̀ wá ní sígun fún wọn nìkan gbogbo wa láàjọ jagun yìí ogun ò gbọ́dọ̀ gbà bí kọjá débi tí yóò dọ́yọ̀ àti bí ni lé fúlàní padà kó ránṣẹ́ pò bí ẹni tó oògùn bá rú lójú kó ránṣẹ́ pò bí kó wá jáwé oríṣẹ́ tí tí wọ́n ṣe fún un oṣù rímu. pé ìtẹ̀ sọmọ ọ̀yọ́ rárá níbo gangan ni ìwọ ti wá sẹ́mi ọmọlájà ni mí ọmọlájà ni mí létí odò kéè ìwọ ìlàjẹ ìlàjẹ ni mí pẹ̀lú ìlànà ẹ̀ka ìwọ ìlà gbòòrògbòòrò báyìí ìwọ gangan ni ọ̀yọ́ èmi ẹ̀ èmi ẹ̀ sálàfin ìwọ gógó la wa ẹ wo èmi kọ́ lálàfi èmi kọ́ lálàfi ẹ dákẹ́ mi ẹ wo ẹ wo àtúndì dábẹ́ tó kọ́ la kò ní ma dé mi tó kọ́lá fún mi ìdí mi tó ẹ wọ́n ìdí mi tó ń jiná o ìdí mi tó máa jiná yẹ. ẹ abẹ́ kó jiná gangan ni. kí àwọn ó máa jẹ ìdí rẹ díẹ̀ díẹ̀ díẹ̀ ó mọ̀ pé ìdí rẹ ara ọ̀yọ́ ó dùn púpọ̀ púpọ̀ lẹ́nu gbogbo wa wa. ìdí mi ò lè dùn lẹ́nu yín májèlé ní ìdí mi májèlé ní yẹ ẹ wo ti jiná ó ti jiná ó ti jiná yéyéyé ẹjọ ẹjọ ẹjọ kí ló dé èmi ló ṣẹlẹ̀. elédùn ò ní jẹ́ oríyá mi ò ní jẹ́. kí ni. Ah! ọlọ́run elédùn ọlọ́run wọn jẹ́ di mi ó mọ̀ di sunsun jẹ́ lọ́dọ̀ àwọn fúlàní. Ah! àbúrò aláburúkú wò rè ẹ wo ó yá wá wọnú ilé lọ ní ìsìn àtẹ̀yí tó fúyẹ́ nú ẹrú wa o àtẹ̀yí tó wúwo nú ẹrú wa o wà lọ palẹ̀ gbogbo ẹ̀ mọ́ báyìí ah, ó yá ó yá ó ń lo oògùn ni. fọ̀rọ̀ oògùn lẹ́yìn tí mo rán ni kọ́ sí. níbo la ń lọ. àmọ́kẹ́ àmọ́kẹ́ ọ̀rẹ́ mi jọ̀njọ̀ lọ. ẹ pẹ̀lẹ́ ìwọ máa wọlé lọ. ògbójúlógún sọ máa jẹ́ ń kó ọkọ ṣoṣo fàṣẹ àti nbí falẹ rẹ pé bo ni akẹ́kọ̀ọ́ ju ọmọ lọ. ẹ ẹ dákun mọ bínú ta ló ní gbogbo orí kìtọ nkí. Ah, ìwọ ni gbẹngbẹlẹkú dàbí òwú. Ah, wọn náà kò fi gbẹngbẹlẹkú lẹjàre ntọ́ bàbá wa gangan ni kò sọ. Eh, eh, dákun eh, nípa ọ̀rọ̀ ogun náà ni. ogun kí ló sọ ogun. ogun èmi náà kémi náà ò dakọ ni. o sì sọ ń jẹta o lẹ́ni bá fóògùn kó yọjú sí ọ. èmi sọ pé ẹni tó bá fóògùn èmi pẹ̀lú rẹ jọ dúró sọ. níbo mo ti sọ bẹ́ẹ̀. Ah, ìpàdé ọ̀dẹ ni ojú gbogbo yẹn ló ti sọ ọ. ẹ oníwọ gangan lógún ìwọ gangan lógún kódà oníkan ṣígun fún ọ nìkan ipò lè dógun ìjà. èmi wo èmi ò sọ bẹ́ẹ̀ tó bá wá jẹ́ pé mo sọ bẹ́ẹ̀ bóyá kinní tí mo sọ mí wò ó ti tún padà dénú. kinu. a ṣe ọgbọ́n nù tán pé mo ti wọ wèrè rí. péré mi ò gbọ́. àyìnbó wa sọ mí wò lẹ́kọ̀ọ́ ó ti padà dénú. wèrè wèrè gidi ni o. dákun wọlé o bá ma fàwàdà alẹ jàre wọlé o bá ń bẹ bu kini. èmi ẹ̀bùn bo èmi ò mọ sáwádà. ta ni bọ sáwádà wo dákun fi mi lẹ mo tẹ ẹrọ kọrọ gidi kan. ti ló mọ sọ dákun wọlé o bá ń bu kí n bu nǹkan ara jàre. Ah. Ah. ta ló dó yìí. oògùn ṣàkí. kí ló dé tí mo gbọ́ kọ́ fún ọ láti jọ ìtọ́ sí àbí wọ́n ni. àbí nǹkan jọ mọ́ ẹ. Ah, orí nǹkan ń sọ ọ ah, kí ló sọ sọrí èèyàn rẹ. Eh. <laughs> ó ti dé. kí ni. ó ti dé pé rẹ wá. kí ni. Ah. ó ti ó ti dé. kí ni. ìbò ọjẹ o kí ni tí mo sá ti tún dé. àmọ́ wájà rẹ. mo jẹ pọ́ọ̀kì. orí ẹ̀ burú máa ń nà pàdé. ti dé ó ti dé ó ti dé wèrè àbí wàá dárò ọgbọ́n tí mo dá nísìn wọ́n sọ pé ó fẹ́ wá gba oògùn ó fẹ́ lo oògùn ìkan láti ń dátà tí ìran tí fẹ́ sùn bí olúwa ẹ̀gẹ́ yìí. wèrè tútù mọ̀ lílì a ti mú gbogbo ẹnu sọ́kọ̀ àti yàwèrè akẹ̀rin mọ́lẹ̀ náà ọ̀tàkù. ẹ ìdílé kẹ àtẹlẹ tó kéré àtẹlẹ tó wọ ọlọ́run. ọ̀sùn ṣẹ̀gẹ̀sẹ̀ olóòyà yàn awẹ́dẹ́wẹ́mọ amọ̀kùnbé o mọ̀sánú wa nílùú yìí ọmọ jẹ́jẹ́ fún wa ọlọ́gùn ò ní kó wa nílùú yìí mọ́ mọ́mọ̀ járógun nílùú yìí àwa àwa képe ọ́ ọlọ́mọ bá wa ṣẹ́gun nínú ìlú yìí ọ̀sìn bá wa ṣẹ́gun náà ogun ìtìmọ̀ tó ń bọ̀ yìí ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀mọ̀ bá wa ṣẹ́gun bá wa jà lájà ṣẹ́gun àjàṣẹ́tẹ̀ má jẹ́ kárógun nílùú yìí má jẹ́ kó kó wa lọ nílùú yìí ọ̀sùn awẹ́dẹ́kọ̀ wẹ́mọ́ ọ̀sẹ̀pẹ̀ lẹ́yìn wa ọgbìjà wájà mọ̀jẹ̀ ká tẹlẹ̀ lódì torí wọ́n ní jọ̀ọ́ lápá sí wọn ò bọ́ kánkí jọ̀ọ́ lẹ́sẹ̀ sí wọn ò bọ́ ṣòkòtò ọ̀bọ̀ ṣòkòtò bọ́ kánkí ọ̀nà mani la gbà yọ kókó adífáfúnjèdì jẹ̀sọ̀ tí ń sawórò díẹ̀ gbà ó léèrè lu ohun ògbóni ẹ mọ̀jẹ̀ àtẹlẹ̀ lódì nínú ìlú yó ẹ ṣàánú fún wa o. adágbámọ̀ lè ṣe làápẹ́gún adágbámọ̀ lè ṣe làápòṣà. bẹ́ẹ̀ni èyí ọkọ mi mọ̀jà kùrọ̀ ládágbámọ́ lè ṣe ogun ló ti gbáwájú yọ yìí o kó o bá wa fàyà dí èyí tó fẹ́ gbẹ̀yìn ṣẹ́yọ bá wa ṣẹ́gun ṣẹ́tẹ̀. bó bá wà láàrin gbogbo ìwọ ni kó yọ wá nínú ogun yìí nítorí pé ògún ní kọ́lé iná ìyàmì òṣòròǹgà ní kọ́lé ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nná ní fowó àpáta kọ́lé àkókòrò bojo lórúkọ ahọ́n ọ̀rọ̀ mìnì lórúkọ ẹ̀dọ̀ ògúndà ní bí òwú lórúkọ ojú àṣẹwẹ́lẹ́ àṣẹwẹ́lẹ́ ló ní gbogbo yìí tá a bá sọ lónìí ó dẹkùn ọ̀rọ̀ tá a fi kalẹ̀ lónìí ó dàṣẹ. kó o bá wa dáná fún wọn yá ìwọ́n làkàlàkà bí omi àdárọ̀ fa gbogbo gbọ́ ti fún wọn mú ọmọ ìjó lọ lọ́gọ̀rọ̀. kó o rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ àsọsẹ́ ní tolódùmarè olódùmarè sọ tiẹ̀ kó mọ́sẹ̀ tìmọ̀ ńlá gámọ̀ mọ́tì ni wàá gbò mọ́rí ohun tí ẹ̀wé ayé bá wí láyé ńlẹ̀gbọ̀rún gbà kẹlẹ̀mbì ò lápá kò lẹ́sẹ̀ mọ́tínì mọ́giri bá kéke bá kégi nígbó olúgbó wọn rún àgbà èyí tá a fẹnu sọ lónìí ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ṣẹ bẹ́ẹ̀. láàárọ̀. ìyá o torí pọ̀ gbọ́rúrú ẹ̀bọ orúkọ ayé rẹ̀ ò lójú. àṣẹ ìyá. ìwọ àtàwọn èèyàn rẹ. àṣẹ ìyá. torí pọ̀ gbọ́ pé ètùtù ó ṣe ètùtù ayé rẹ̀ ò ládùn àti wọ àtàwọn èèyàn rẹ. àṣẹ àṣẹ. torí mo wá ní kẹ́ ẹ mọ̀ ṣe é ẹ̀ ṣe é ìlú yín ò lókìkí káàkiri àgbáyé. àṣẹ àṣẹ. ìgbàlẹ̀ yín ò rojú. àṣẹ àwọn olé yín ò ní pẹ̀dín. àṣẹ Ọ̀ṣun. ẹ lálàlà bí ẹlẹ́wì odò. wá. ẹ fi gbogbo ara ṣàjẹ bí ìṣẹ̀ṣẹ̀. wá. nítògùn fogun fúlàní lẹ̀ wọn ò mọ̀ pọ̀sùn ló nílùú Òṣogbo ni a fi yé wọn. àbí wọn ò mọ̀ pé àṣẹ̀ṣẹ̀rún dè mọ̀dì sí bí ogun bí ogun ló ṣe wọn ni. o ti wá da tẹ́wọ́ gbomi lẹ́nu ẹja lónìí ó di gbẹngbẹlẹ kú dàbí òun. ìdúpẹ́ odò òkúta lé olóko dá sí. ẹ ṣeun. wọ́n mọ̀ bọ̀ àtìrandíran wọn mọ̀ wípé ìlú kan wà tí ń jẹ́ ìlú sùn. tọ́ síraró síraró síraró. ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ́ olóòyè ayùn awẹ́dẹ̀kọ́ wẹ̀mọ̀ ọ̀ṣun alágbó ọmọ alágbórí pété ọ̀ṣun ọlọ́mọ yọyọ mo mà dúpẹ́ lọ́wọ́ yín ọ̀pẹ́nipẹ́ni sáyé àwòlé alára ìní fúnni níyìn àwo kejì o adífá fún ọ̀mọ̀ràn jìnnì tí fi dojúmọ́ gbọ́ rẹ̀ tí kì í fi dọ́kàn dúpẹ́ èmi wà dúpẹ́ o ẹ̀yin ìyá mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín torí pé ajádúgbò òkú má gbé àríkí agbòdúgbò òkú má gbé àríyọ àgbàdúgbò òkú má lódù àpèrán adífá fún Ọ̀rúnmìlà Ifá ó pẹran àdúgbò jẹ́ wọ́n fi ṣépè márùnlé wọ́n fi ṣépè márùnà wọ́n fi ṣépè márùnrún bí iṣu wọ́n ní ègún kí múná kó má lè jóni èpè kan kì í jalẹ̀ lẹ̀ ẹ̀yin ìyá Ọ̀ṣun o awéré gbègbè ẹ pa ogun òun èpè orí gbogbo wa dànù àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ a ti ṣẹ́gun àwọn kìnìún tó sọ. Ah, ah, elédùà ọwọ́ ti dà wọ́n ti kú tán yányá. a ti ṣẹ́gun ọ̀tá báyìí o a ì ti rẹ́yìn òdì. ẹ wá lọ ké sí bàbá wa.

Yeah, you know. bí alẹ́ àwẹ̀dá. lámọjà ọmọ àdánlá nílùú òṣogbo ẹ máa kójú ọjọ́. àwa nù ú o ẹ sì kó àìrógùn nílẹ̀ ẹ̀dẹ̀ o. lóòótọ́ ni wọ́n ní ẹ̀yìn odi òṣogbo ni ọmọ fúlàní kú sí pátápátá. bẹ́ẹ̀ ni òṣogbo ni òjòògùn jara ọ̀yọ́. bó lẹ ti ṣe gan. ká lọ́wọ́ èjìká tí ò so yẹ̀ lọ́rùn ká lọ́wọ́ ọ̀sùn ṣẹ̀gẹ̀sẹ̀ olóòyà èèyàn àwẹ̀dẹ̀wẹ̀mọ òun lọ gbàgbà tó gbà wá tí ò já rógun mo ló bá wa ṣe. ẹ dẹ́kun àrògùn lóòótọ́. bó wa wá lọjà. kò ní rẹni dẹdẹ ká má lè délé ẹdẹ àfi tìmí àgbàlẹ là níyà ṣọṣọ lọjà tìmí kù. ó dà mo fẹ́ fẹsẹ̀ kan dáhùn. ọ̀dà ọ̀dà ọ̀dà bọ̀ ẹ ṣeun ẹ pẹ̀lẹ́. ó. odidi omi ni yẹyẹ ìjẹsà pẹ̀lẹ́ o ọlọ́múlọ́rù yẹyẹ ìgèdè pẹ̀lẹ́ o nílẹ̀ àkòdì kùrè wùrè òrè yẹyẹ o. òrè yẹyẹ àsùnwò. ìyá mi ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ orí mi rèé o orí mi rèé o torórí lẹja fi ń labú o adúpẹ́ o adúpẹ́ pé òkun pé ẹ bá wa ṣẹ́gun ọ̀tá àrẹ́yìn òdì kógun ọmọ wọn ìlú wa yìí wá mọ́ o. wọ́n ní ẹ má fi bi wá o ẹnì kan ní fọ̀rọ̀ ogun bíi atare ẹnì kan ò ní fọ̀rọ̀ ọgbọ̀n bíi obì ẹnì kan ò ní béèrè ọ̀rọ̀ àná lọ́wọ́ gbogbo kógun o. kórè yèyé o. ẹ kórè yèyé ọ̀sùn. ọlọ́mọ nìyẹn.